بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أراكم ولوم أترى كيولوم ولا رسول محمد صلى الله عليه وآله وسلم أكيرا وكلبل والسلام عليكم ورحمة الله وبركاته bẹ́yàn bá wà nírò gathering tí ó bá rí báyìí tá ń ṣàlàyé ọ̀rọ̀ náà fún àwa tí a ń ṣàgbéyẹ̀wò súnà náà Muhammad sallallahu alaihi wasallam ìdá ìtí ó rọ̀ mẹ́sìn ni àbẹ́ èyí tó rọ̀ mọ́rọ̀ lé ayé ó yẹ ká mọ̀ pé oríire ńlá ni ọlọ́run ṣe fún wa. Ìrúgbà náà Muhammad sallallahu alaihi wasallam tí Abu Hurairah ti gbà wá radiyallahu anhu ó ní ma min baytin min buyutillah kò sí ilé kan nínú àwọn ilé ọlọ́run tí wọ́n ń wòye kùránù ọlọ́run bá ń bẹ̀ wọ́n sì ń sàgbéyẹ̀ ẹ̀rọ wò láàrin ara wọn láwọn mùsùlùmí orí mẹ́rin kan bẹ fún wọn orí àkọ́kọ́ نزلت عليهم السكينة فيبالي وكان ولون وبا الله وصل كان بهم ولوري lẹ́yìn náà Allah subhanahu wa ta'ala yóò sì àwọn láìka lẹ́ni tí ó rọ̀ sírí ká wọn níbẹ̀ orí ẹlẹ́ẹ̀kẹrin in tí ń jẹ́ kí ọlọ́wọ́n yóò rọ̀ sírí ká wọn ìyẹn lórí ẹlẹ́ẹ̀kẹta orí ẹlẹ́ẹ̀kẹrin bọ́nà bá ń dákọ̀ àwọn èèyàn ńlá lọ́dọ̀ ara tiẹ̀ irú àwọn tí bá ń bẹ nírú gathering yẹn ọlọ́run ó máa rántí wọn sínú àwọn ẹni rẹ̀ bá ti rántí yẹn lẹ́ni rẹ̀ tó lẹ́ni rẹ̀ ti tó níwájú èèyàn ẹni tó bá jẹ́ ní eré wájú ọlọ́run lọ́lọ́run fẹ́ràn béèyàn bá jẹ́ ní lọ́dọ̀ àwọn èèyàn tọ́lọ́run bá dámà sẹ́ni lọ́dọ̀ ara ẹ̀ bí ìgbà tó èèyàn ń ṣòfò ni tọ́lọ́run kó mọ̀ sí wá lóko ọ̀rọ̀ kọ́dọ̀ ní tí ìsìláàmù fi hàn sọ ń parẹ̀ lásọ ká ṣàlàyé ní tí ń jẹ́ àlùkọ́dọ̀rù fún wa kì í ṣe pé a fẹ́ tú kọ́dọ̀rù wò àná Muhammad sallallahu alaihi wasallam kò tún kọ́dàrù wò bójú wo ma torí pé ọlọ́run fún nímọ̀ tí jẹ́ kọ́dàrù ṣùgbọ́n kí ni àlàyé tó rọ̀ mọ́ ìmọ̀ nípa tí jẹ́ kọ́dàrù ó ní ọlọ́run bá subhanahu wa ta'ala fi rán nàbí ìṣẹ́ sallallahu alaihi wa alihi wasallam náà ni àwọn àfáwòsàn àwọn àfáwòdodo ni wọ́n ti gbé lọ́wọ́ láti jọ́ kìnìún ànádé yìí ṣáájú ká tí ó ká tẹ̀síwájú àwọn afáwà dáadáa ọmọ ìyá wa Aisha tí àjọkọ́ wọ́rin wá bí àti àwọn ọmọ ìyá wa dáadáa Abu Zainab táwọn náà tí wọ́n bá mi kọ́ wọ̀rìn wá bí ìfẹ́ kan wà wájú lọ́dọ̀ wá ń bí yóò tẹ̀mí lọ́rùn bẹ́ẹ̀ ń wá bàjẹ́ kò naanị ọ̀rọ̀ kọ́dọ̀ ọ̀rọ̀ tó yẹ kí mùsùlùmí máa ṣàgbéyẹ̀ rẹ̀ wò dáadáa ni ní gbogbo ìgbà torí pé bó ṣe rọ̀ mẹ́rẹ̀sìn wa ó rọ̀ mọ́rọ̀ ilé ayé wa gbogbo ìtẹ̀mí tí a bá lò gbogbo ẹ̀ ló rọ̀ mọ́ kọ́dàrù tí ọlọ́run mọ́ wa Yorùbá wọ́n lè pè ní kádàrá kọ́ọ̀fù náà wọ́n sọ di caf torí pé kò sí kọ́ọ̀fù méde yorùbá so lárúbáwá náà ni wọ́n sọ wọn ní kádàrá kọ́dà káwàtá jọdọ kógbóló kọ́dàrú mọ́ wa lẹ́nu ìṣẹ́dì kádàrá ò dáa wọn tún máa pè ní àyànmọ́ pè ní àkúnlẹ̀yàn èyàn torí pé Allah subhanahu wa ta'ala kò sẹ́yìn tó kọ́kọ́ dá tó sẹ̀ wá sí kádàrá rẹ̀ dídátẹ̀dá tó dá ẹ̀dá ló wà ti dá èèyàn kankan yóò sẹ̀ wá ní wá kúnlẹ̀ wá yàn tó bá fẹ́ yìí pé èèyàn kan kúnlẹ̀ kó yàn o tòmọ́ bá ní àkúnlẹ̀ yàn ní eléyìí ò bófin mọ́ àkúnlẹ̀ yàn lórí fi yàn. bóò láti wà ń jọ tí ọlọ́run bá kọ́ mọ́ wa òun nìkan ló mà kò hàn sáwà àwọn bùkátà sí ń jẹ́ tọ́pìkì lásìkò yìí púpọ̀ jáwọn àsìkò tó ti lọ àkọ́kọ́ ni wípé yata'allaqu bil aqida ọ̀rọ̀ yìí ní ṣe pẹ̀lú àdíọ́kàn ọ̀rọ̀ yìí ní ṣe pẹ̀lú kí ni mùsùlùmí a sì mọ̀ pé kílẹ̀ Islam táàdì ọkàn bá ti wó ìrun kíkí èèyàn ìgbàwẹ̀ èèyàn ìzàkà èèyàn kò ní ìtumọ̀ níwájú ọlọ́run bàbá dẹ́dà ẹ sì wo àwọn tí wọ́n nígbàgbọ́ sáwọn tí máa ń wàwá wí tọmọ láwọn ríran ẹ rí pé tí wọ́n bá ti sọ fún wọn tí gbàgbọ́ wọn bá ti rọ̀ mọ́ náà wọ́n fi mọ̀ lòsẹ̀mí ayé lóbi ṣe pé ọ̀rọ̀ kọ́dà is highly sensitive nǹkan ẹlẹgẹ́ ni tí mùsùlùmí gbọ́dọ̀ gbọ́ àgbọ́yé rẹ̀ dáadáa kó tó dìgbà tí àwùjọ tá a wà tí ó wàá gbé nǹkan míì sí yẹn lẹ́mìí tí ó rọ̀ mọ́ tọ́lọ̀ ọba kọlákọọ́lẹ̀ fún yàn. ara necessity tí ó wáyé fún oṣù tọ́pìkì yìí ó ní wípé amúrùn waqi'iyun fil hayatil bashariyya ọ̀rọ̀ kọ́dàrù ní tá a fi ń lò sẹ̀mí ayé wa ní ní in day out. ọ̀rọ̀ wípé fúchọ̀ ó padà bá kọ́dà rárá níjọ́ tó ti bí èèyàn náà ti bí kọ́dáró èèyàn máa lílọ bíbọ́ èèyàn ìmí sókè ìmí sílẹ̀ ó ní ṣe pẹ̀lú kọ́dà ó wá fẹ́ dàbí gba wípé wa àti kọ́dà wọ́n inseparable wọn ò agbọ́dọ̀ gbọ́ ọ̀rọ̀ kọ́dàrú yìí láti máa lò tẹ̀lé ayé wa kó mọ́ dàrú mọ́ wa lọ́wọ́ ìdí ẹlẹ́ẹ̀kẹta tí tọ́pìkì yìí fi nídìí ká fojú tó pàápàá jùlọ lásìkò tá a wà yí lẹ́yìn jahlul insaniya anhu bisababi aw sababun lil fitnati al mushahada fi hayatiha ìgbà tí humanity ò gbọ́rọ̀ kọ́dàrú yìí mọ́ wọ́n ló kun fa fìtínà táwọn witness táwọn experience láyé lé nì humanity ò nímọ̀ tó yẹ kóró nípa kọ́dà òun ló jẹ́ sọ́ọ̀sì problem wa tẹ́ bá wọnú ilé tó ní kálukú ti jáde láti pàdé ilé ẹ̀kọ́ ẹ discover wípé àìmọ́ nísìnyí bàbá mi àìmọ́ nísìnyí ìyá mi àìmọ́ nísìnyí àwọn ẹ̀gbọ́n wa mi. àìgbọ́rọ̀ kọ́dàrú yìí ni àìwà gbọ́rọ̀ kọ́dàrú wọn yé sáwọn onísìnmi yẹn ó tún wá wọn àfẹ́tì àwa náà torí wọn máa sábọ̀ ilé ẹni tọ̀hún ó fẹ́ tójú ẹni bí fẹ́ tójú àwọn owó tó yẹ kí wọ́n sì jọ wa wọ́n lọ sí ilé láti fi yanjú àwọn ìṣòro kan ẹ ti já yé bó ṣe ń àfẹ́tì live tiwa now a wà ní campus the same faculty àbí the same department lọ́jọ́ wa kọ́dàbù náà ó máa ń lápá lára ní wọn bá ti kọrin rẹ náà ló ti máa rìn lórí ẹ̀kọ́ tó ń kọ́ ó lè rìn tayọ tọ́lọ̀ bá kọ́ mọ́ ọ ti yéèyàn gbogbo gbìyànjú èèyàn láti fi kàwé kéèyàn lè ní brilliant results tí ò bá ti jẹ jáde èyàn ti gbàgbé ni èyàn ò ní bínú ẹni tí gp tiẹ̀ àbí gírèdì tiẹ̀ tó wà háyà ju tèèyàn lọ tòló fi jásí tọ̀rọ̀ kọ́dà ẹni tí ó bá gbàgbọ́ tó sì mọ̀ ń pa ni mọ̀ ní ìsinmi láyé ẹlẹ́jọ́ máa kàwé bákan náà lóru ẹjọ́ máa gbé ọ̀sán ẹjọ́ máa kàwé in ìlákàkó ìkàwé kìnyàn gan lè ju tẹlifí gan lọ fẹjọ sí kóòtù kan ṣùgbọ́n ọ̀nà kọ́dà yóò pìvé lórí ní kálukú nígbà tí sọ ti gbà jáde yàtọ̀ fún gbogbo yẹ́ àbí àlọ́ bribe lecturer rárá torí bí yẹn bribe lecturer jù bẹ́ẹ̀ lọ ìtọ́nà bá lè yẹn ó nì náà ní ìyẹn ó nì gbogbo ẹni bribe lecturer náà kọ́ ni wọ́n perform excellently so ìgbàjọba tó parí ní school tẹ parí service tẹtúndé labour market yóò tún di wípé kọ́dàrọ̀ tún máa ṣiṣẹ́ ìwọ́n mọ grade ẹ̀ ńgbà tẹjọ parí náà bí ẹ́ distinction ló ní àbí ó ní two point one ìwọ tí wò tẹ̀ ní kankan rárá yóò sì mọ òwò lókè tó bá tún ṣe yóò tún ní ọ̀rẹ́ mi ni cosmate mi ni kódà a máa ń ṣètùtù ó máa ń ṣètùtù orí àfọwọ́n àgbàdà wà sùn mo lè ní kọ́ bí ò bá retí àláàtì lọ́dọ̀ ẹ kò lè survive sọ̀rọ̀ kọ́dàrò ni sọ̀rọ̀ kọ́dàrò kò ní í ṣe pẹ̀lú wípé mo sant àbí wọ́n ń kọ́ wa kò yé wa torí ní oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni tí ẹ lè jọ máa wá mọ̀ ẹjọ́jọ́ wà ní discipline kan bóníkálùkù ṣe lo tiẹ̀ láyé ó ti gbẹ̀nu kọ́dà gbogbo ẹni ṣe mẹ́sìn láyé kọ́ ló máa profess ẹ̀ gbogbo ẹni ṣe banking and finance kọ́ ló máa profess ẹ̀ kọ́ọ̀sì tẹ́lómi fi padà jẹun láyé kò ní ìkẹ́kẹ́ ń ṣe pẹ̀lú kọ́ọ̀sì tó ṣe yunifásitì torí pé tó gbàgbọ́rọ̀ kọ́dàrú yìí kéèrún orí mọ́ kọ́ọ̀sì tí mo ṣe rèé àfi dandan kó ṣe kó náà ni màá fi jẹun láà sọ̀rọ̀ kọ́dàrú ò tí yé wa ni So má ti parí tó sẹ́ẹ̀bù tán knowledge is acquired already now mo fẹ́ survive tí má ti lé ọ̀nà kọ́ọ̀sì yẹn tí ò bá ti gba survivor máa wọ́nà mi that's all ṣùgbọ́n ìgbọ́ kọ́dàrú yẹn yé lórí wípé tí ìbáríṣẹ́ lórí kọ́ọ̀sì yẹn mi ní kú ń bẹ̀ mi ní ṣe kíní kan ọdún kìíní ọdún kejì ọdún kẹta yóò sì fi sọ́sẹ̀gì díẹ̀ lórí kọ́ọ̀sì yẹn tó fẹ́ fi ṣiṣẹ́ yóò fi kọ́ sára marriage so tí n bá ti rí sẹ́yẹn mi lè níyàwó ṣùgbọ́n mo wá lọ nìyẹn títí ọlọ́jọ́ sì ń kà ọlọ́jọ́ sì ń kà lọ́jọ́ bá lọ́mọ lọ́wọ́ torí pé yóò gbọ́ ọ̀dà rùdì bákan náà nínú tí aríwòye rẹ̀ pé ó fi jọ́nà yẹn káwọn ẹ̀mọ́ gbọ́rọ̀ ọ̀nà kọ́dàrú yìí ń jẹ́ kí àwọn èsù léèyàn sí lájẹ̀nú wọ́n ní kọ́ńkà lórí wa eléyìí tí ìfàtún fi fi làákàyè wa ṣeré èsù fi làákàyè wa ṣeré gan lórí ẹ̀mọ́ gbọ́ kọ́dàrú yìí sẹ́yìn pé tó bá ti gbọ́ yé wípé nínú àwọn okọ̀ ọlọ́run ní abọ́ọ̀rù the source of humiliation ọlọ́run ọba lọ́ba tí ó ní agbára kó fìnira kàyàn lọ́wọ́ wọ́n ti mọ̀ pé gbogbo ìnira tó o bá ń rí ẹni yìí tó lọ́ba lòun sábàbí òun kọ́ ní ìṣù títí ẹ ọ̀dọ̀ ẹni tó ní ìṣù gangan lọ́lọ́run tó ọ̀dọ̀ ló máa darí sí òkè ńgbà yẹn o sùn lálàá ó ń ranjú mọ́ ẹ lójú oorun òkè lójú ayé náà òwò alátakùn ń bí ẹ lójú àlùmọ́sẹ̀ máa ń sọ òkè mò ń wẹ̀dò lójú ayé mò ń wẹ̀dò lójú oorun gbogbo nǹkan yẹn tí kọ́dàrú bá ti yéèyàn èèyàn ò ní dààmú tayọ pé ọ̀dọ̀ náà lèyàn máa sẹ́dí padà sí so ẹni tó ti gbà wípé lọ́dọ̀ ọlọ́run tó kọ́lẹ̀ ló ti wá kò lè mọ́ ọ lọ láàrin ọjà kẹ́nìkan wá ní gbọ̀ngàn gbọ̀ngàn ẹni báyìí ló ń sẹ́kó tẹ́tí sí kò sì ní gbọ́ pé wọ́n ní èèyàn kan wà bí kan àfáà ní ìsì ara ó omi ló ń lò àjẹ́ ànábì ń bẹ lọ́dọ̀ rẹ̀ ẹ̀wọ́n fi máa ń wòran kò ní gbogbo àwọn kan wọlé so ìmọ̀ yẹ kọ́dà ó jẹ́ ká máa kúrò sọ́dọ̀ àwọn ṣàìfọ́n àwọn ni ṣàìfọ́n ń lò láti di sọ̀fáìfọ̀ ayé gbogbo àwọn nǹkan kan yẹn àwa náà gbogbo àwọn ọkọ̀ ńláńlá tí wọ́n ń lò yẹn àwọn ńláńlá tí wọ́n ń kọ́ yẹn ara wa táálíkà tá àgbọ̀ kọ́dàwé náà ni wọ́n ti rí àwọn owó yẹn so làkàyè èèyàn yóò ya níṣẹ́ ẹ̀tọ́ ní oṣù mọ́ bọ́ọ̀lù láti bùkátà sí nǹkan jẹ́ kọ́dàrú dáadáa gbogbo àgbọ̀ra wáyé àbẹ̀lọ́ ọmọ sùpánù wọ̀ sàáìlà kó jẹ́ kí مفهوم, القدر وتقدير الله تعالى الأشياء في القدم وعلمه سبحانه أنها ستقع في أوقات معلومة عنده وعلى صفات مخصوصة وكتابته سبحانه لذلك ومشيئته لها ووقوعه على حسب ما قدرها جل وعلا وخلقه لها ìkẹ́nu àwọn àfáwà Ibn Qayyim rahimahullah ta'ala èyí tí wọ́n fi define kọ́dà wùlélé yìí wọ́n ní tí ń jẹ́ kọ́dà òun ní èbùkù ọlọ́run ọba ìpín nǹkan ọlọ́run ọba bọ́ọ̀lù ti fi pín àwọn nǹkan yẹn láti gbà wáṣẹ̀ lẹ́kídàn láti gbà tẹ́dà kan wò sọ pásìkò yẹn rèé ní pàtó àti mọ ọlọ́run ọba wípé àwọn nǹkan yẹn yóò máa ṣẹlẹ̀ láwọn àsìkò kan lọ́dọ̀ tiẹ̀ ṣùgbọ́n ìmọ̀ yẹn ò ní hàn sáwà unlike tẹ bá fẹ́ ṣe exam nínú school time table máa jáde kọjọ́ báyìí lẹ máa ṣe iṣẹ́ báyìí time báyìí lẹ máa ṣe iṣẹ́ báyìí kódà exam venue gan á tún educated ní time table ọ̀rọ̀ kọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ó kàn sí ilẹ̀ débi wípé àwọn nǹkan yẹn tí ó máa ń ṣẹlẹ̀ ní ìsẹ̀mí ẹ̀dá yálà ẹ̀dá ni àbí tájọ̀nú ni àbí táwọn màláíkà ni àbí tíjì omi ni àbí ni àbí torí ilẹ̀ ni ọ̀rọ̀ kọ́dàrú gbogbo ẹ̀dá ọlọ́run ni kì í sì yẹn nìkan ló ń gbogbo àwọn ẹ̀dá ọlọ́run ọlọ́run ọba kọ kọ́dàrú lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí àsìkò tí nǹkan yẹn ń ṣẹlẹ̀ ti jẹ́ ntọ́lọ́ mọ̀ sí náà ló kọ́ bẹ́ẹ̀ bóò ní nǹkan yẹn ó ṣe wá àìlàfífàtì mọ̀kúsọ̀ kí ni ọ̀nà tí nǹkan yẹn ó gbà ṣẹlẹ̀ ní rògbóyà ń gbọ́ra wáyé ojú wo ni nǹkan yẹn ó fi gbà wá èèyàn ní ṣòro òun náà padà ń nínú ìsúmọ́ náà ti kíní yìí ọlọ́run ti kọ́ ọmọ mi lóòótọ́ ṣùgbọ́n ó lo lámọ́ yín ní sábàbí fún ó lè jẹ́ ìyàwó ló lòun sábàbí àgẹ́sì ọkọ ó lè jẹ́ ọkọ ló lòun sábàbí àgẹ́sì ìyàwó ó lè já àwọn ọmọ ló lòun sábàbí àgẹ́sì òbí kùránù ṣèkì ẹ̀ bẹ́ẹ̀ yá ayyuhal ladhina amanu inna min azwajikum wa awladikum aduwwan lakum fahdharuhum ọlọ́lá ìmùmí ní òdodo dáúdájú ń bẹ nínú àwọn ìyàwó yín àwọn ọkọ yín àwọn ọmọ yín tí ó mọ̀ jẹ́ ọ̀tá fún yín fọ́sìdàróhùn ẹ wá ṣọ́ra fún wa ok ọlọ́run fi ìjọta yẹn ó fi sábàbí rẹ̀ kọ́ sára ìyàwó àjẹ́sì ọkọ àbó fi sábàbí ìjọta yẹn fún ọkọ ó fi kọ́ sára ìyàwó àbó fi sára òbí ó fi kọ́ sára ọmọ kò sọ́nà tí ò lè gbà wáyé ṣe wá rọ́nà tó ń gbà wáyé yẹn náà ti wà ní àkọọ́lẹ̀ so bí nǹkan yẹn ó ti take place nínú sẹ̀mí ayé ẹ̀dá ọ̀nà tí ó gbà wá ìjọ tó ọlọ́run ti kọ́ ọlọ́run ti kọ́ kalẹ̀ bẹ́ẹ̀ kò ní ń gbọ̀nà ní ìwà sábàbí tọ́lọ́run fi nǹkan yẹn kọ́ bóyá o lè jẹ́ oore ìsìn ẹni tí wọ́n náà ń sábà tọ́lọ̀ ń lò sára àbí tí wọ́n náà fi jẹ́yàn lẹ́nì o lè má jẹ́ fámílì èèyàn o lè má jẹ́ràn èèyàn kó tẹ̀ jẹ́ràn míì so ọlọ́ ìtọ́nà ń fẹ́ rán wá tí ó lò gẹ́gẹ́ bí ọ̀nà tí ó gbà wá ó ti wà nú àkọọ́lẹ̀ mùsùlùmí láti gbà wá tẹ̀ wọ́n ti tẹ̀ bẹ́tù subhana ọlọ́ọ̀ ti kọ àwọn nǹkan yẹn bẹ́ẹ̀ wọ̀mẹ̀ṣì ẹ̀tùhù láhà bọ́lọ́run ṣe fẹ́ òṣìkọ́ lẹ̀bẹ̀ tí bí mi ọlọ́run ṣe fẹ́ rí bọ́lọ́run ṣe wá fẹ́ yẹn kò sí ẹ̀dá kan ẹ̀dá tọ́lọ́run dá tó lè yí iṣẹ́ ọlọ́run ọba padà ṣe fẹ́ kí nǹkan yẹn ṣẹlẹ̀ gbogbo sábẹ́ ń jẹ́ nínú yìí ìmọ̀ ọlọ́run ọba lórí tí ó ṣẹlẹ̀ yẹn kíkọ nǹkan yẹn lẹ̀ nǹkan kejì nǹkan kẹta fífẹ́ ọlọ́run ọba willingness ẹ̀ lónìí kẹyẹn bó ọlọ́run ti fẹ́ kó wá ní ẹ lè change ẹ̀ ìgbà mi fẹ́ẹ̀ bá fẹ́ rìn nìkan àbẹ́yẹn fẹ́ tó kí step kan àbẹ́yẹn ní decision kan lórí nǹkan kan òbí yẹn lè influence yẹn lórí ẹ̀ ọkọ lè influence ìyàwó lórí ẹ̀ ìyàwó lè influence ọkọ ẹ̀ lórí nǹkan yẹn sádẹ̀ ní mo ṣe fẹ́ rìnrìn mi kọ́ ní ìtẹ́lẹ̀ o bọ̀ ṣùgbà táwọn ọ̀rẹ́ mi bá mi sọ̀rọ̀ mo padà wo pé kébì náà ní rethink ṣe rọ́lọ́ òfin ní rethink tọ́lọ̀ wá ni mo ní rethink rethink bíbó èyí tó bá ti rò níjọ́ tó ti rò tó ti kọ́ yẹn it comes to take effect kì í ṣe pé ọlọ́run ọlọ́run bá mi review ẹ̀ no ìwọ́kàn lè máa sọ tó bá ti kọ́ yẹn tó ti kọ́ yẹn tó ti wà stamped à ń bọ̀ wá bẹ́ẹ̀. tí nǹkan kan míì ó bá padà wá ṣẹlẹ̀ sọ́nà ó tún wá fúnfún ní consideration míì ìyẹn náà ti tún wà nínú àkọọ́lẹ̀ mi náà nìyẹn àmọ́ wà bí àwọn stages of kọ́dà láti ilẹ̀ dákun afẹ́ kéwú ni ẹja farabalẹ̀ torí pé ọ̀rọ̀ yìí ó máa ń ó tó ní márùn stéèjì ní ìgbà tó ṣe wípé tèmi bá bẹ lọ́run lórí ẹ̀ ọlọ́run ó change kan yẹn ó ti ń bẹ nínú stéèjì kan ti kọ́ náà pé tí mo fẹ́ ṣe fún eléyìí mi ìyìn jẹ́ sáwọn mọ̀lẹ́kà mo fẹ́ ṣe fún ni ọlọ́run bó fi kọ́ tí ó lẹ̀ mára nínú okùn ìyá rẹ̀ nígbà tí ṣùgbọ́n èyí tó jẹ́ stéèjì àkọ́kọ́ kò lè rí ìtó wà nbẹ̀ tàbádébẹ̀ aṣàlàyé ẹlẹ́kùnrin rẹ̀ wọ́n ní àdúrà lè yí kádàrà padà àdúrà tí ó yí kọ́dàrù padà yẹn òun náà ti wà nínú kọ́dàrù kan náà ni kọ́dàrù kan ló yí padà òun kọ́dàrù kan náà ṣiṣẹ́ lórí títí ẹ̀ bóun ti ṣiṣẹ́ lórí ó fẹ́ lọ́jọ́ àbí tàbá ń débẹ̀ díẹ̀díẹ̀ yóò padà máa clear insha Allah pọ́ǹtì ẹlẹ́ẹ̀kejì tí a ilẹ̀ níbi ọ̀rọ̀ kọ́dà rùkù ìyàtọ̀lọ̀ kọ́dárí ìlú Islam wọ̀wùdù bí ìyàtọ̀lọ̀ ìmáàlì ẹ̀sìn Islam wọn orígun ni nínú àwọn orígun tá a gbọ́dọ̀ mọ́ òun ọ̀rọ̀ ìmánì lára àwọn orígun ìmánì yẹn àti ìmánú articles of faith mélòó ni mẹ́fà kódà mẹ́yìn bá jẹ́ christian tó bá lọ muslim school wọ́n kọ́ mẹ́ra òkè pé articles of faith ní islam mẹ́fà ni nínú mẹ́fà yẹn ní àlọ́kọ́dọ̀ ó bẹ́yàn bá gba gbogbo márààrún kan gbọ́ tí ò bá gba kọ́dárù gbọ́ ipò kèfèrí ló wà wájú ọlọ́run subhanahu wa ta'ala قال الله تعالى سنة الله في الذين خلوا من قبل وكان أمر الله قدرا مقدورا كما معيقوا كوا lórí eléyìí ọlọ́run ní ìṣesí ọlọ́run ọba Allah rèé lórí àwọn tí wọ́n ti síwájú ọlọ́run ní súnà ó ní ìṣègùn bó ti ń ṣe báwọn ẹ̀dá tó dá náà tó dá báwọn náà sí ṣe dá sí ń wùwà tó dá mọ́ wa ọlọ́run náà ní bó ti ń ṣe nǹkan ọlọ́run á ń sọ̀rọ̀ pé ìṣesí ọlọ́run ọba rèé lórí àwọn ìjọ tí wọ́n ti lọ síwájú ẹ̀yìn wàkẹ́ẹ̀nà amrullahi qadaran maqdura àlámọ̀rí ọlọ́run lórí nǹkan yẹn ọ̀rọ̀ kọ́dàrù ni tí ọlọ́run bá ti dẹ̀sìn ẹ̀ It's a distinct destiny. It's a distinct destiny. Kò sí change. Nínú ayà ní ọlọ́run ní inna kulla shay'in khalaqnahu bi qadar. Ní Suratul Rahman nìyẹn. Ẹ Suratul Ọlọ́run gbogbo nǹkan láyé àwọn ọlọ́ọ̀bọ subhanahu wa ta'ala á dáa pẹ̀lú kọ́dàrú rẹ̀ ni láti sọ lẹ́ẹ̀kẹ́ ń tọrọ kọ́dàrú kìí ṣe èèyàn nìkan lọ́lọ́run ṣètò kọ́dàrú fún gbogbo ẹ̀dá tí bá ti ń yẹ̀ sí òun náà ló ní kọ́dàrú tó dùn ẹ̀ sí sí láyé láyé ní Allah subhanahu wa ta'ala ni wa kullu shay'in aw wa kullu shay'in 'indahu bi miqdar gbogbo nǹkan lọ́dọ̀ Ọlọ́run yóò máa ṣẹlẹ̀ pẹ̀lú àkọsílẹ̀ mi ìtumọ̀ rẹ̀ ní pé ìgbà tí nǹkan ó lò láyé àrísìkí tí ó fi lò tẹ̀mí ayé ìgbà tí ó lò láyé gbogbo ẹ̀ ti wà nù kọ́dà èmi tí ń sọ̀rọ̀ lénìí àtẹ̀yìn tẹ́ ń gbọ́ mi lénìí ìgbà tá a lò mọ́ láyé ó ti wà nù kọ́dà àrísìkí tó ní kálukú ó fi lò tẹ̀mí ó ti wà nù kọ́dà kò lè dínkù kò lè lékù ọjọ́ orí ẹ̀dá tọ́lọ̀ ń dá kò lè dínkù kò lè lékù láti níbi kọ́dárù tí èèyàn bá gbọ́ yé lè fi máa ń sinmi èèyàn máa ń sinmi gan tọ́kàn yóò sì balẹ̀ òun ni bí bá jẹun tó bá fẹ́ lọ́wọ́ tó ń rí threat lọ́dọ̀ àwọn èèyàn tó ló fẹ́ máa yìí ayé fún ọ á pa àtẹ̀mí rẹ̀ lógbòdò èyàn kàn rẹ́rìn èyí wọ èyí tí ó ṣẹlẹ̀ sí wọ gan-an tó mọ̀ tó àwọn nǹkan yẹn kí wọ́n ṣe ń tọ́mọ̀ ẹ̀dá yẹn kan ní capacity lè lórí ṣùgbọ́n tó ti ní capacity àti lè dá ẹ̀dá o ní capacity àti lè ní lára o sì ní capacity àti lè ṣe oore kan fún ìtọ́nà bá ti kọ́ mọ́ inú oore náà ní òdòdó ẹ̀ ìtọ́nà ò bá kọ ọmọ inú oore kí gbogbo yín team up kẹ́ ẹ fẹ́ ṣe fún kò lè dọ́dọ̀ ẹ̀ láyé. hadi àkíyídà tó wá nínú Islam àkíyídà mùsùlùmí rè látòjú ayé àná Muhammad sallallahu alayhi wa sallam nínú súnà àná Muhammad sallallahu alayhi wa sallam hadithi ẹlẹ́ẹ̀kejì tí ń bẹ nínú tíra àdìsí mọ́mù náà wà wí nígbàtí malakú jibril alaihissalam tó wá bú ṣe ọlọ́n sallallahu alaihi wa sallam sirya muhammad akhbirni anil islam anájì ka nkin jẹ́ islam pẹ̀lú àwọn pílàṣẹ lẹ́yìn náà wá ní sadaqta ó wá ní akhbirni fa akhbirni anil iman ó wá sàlàyé fún mi nípa tí ń jẹ́ ìgbàgbọ́ anábì ni an tu'mina billah wa malaikatihi وكتبه ورسله واليوم الآخر والقدر وتؤمن بالقدر خيره وشره ẹ̀dìbò ṣe ọlọ́run ó já mọ̀ wípé lára orígun ìgbàgbọ́ wa nù Islam kọ́dàrú wà ń bẹ̀ káà gbọ́dọ̀ mọ́ gbàgbọ́ èyí tó mú dùnú wa nù ó gbàgbọ́ èyí tó mú bànújẹ́ wa nù ó gbàgbọ́ á débẹ̀ ìjọ ọlọ́run bá máa ń sàbúrú àbí kìí ṣe àbúrú apàdà níbẹ̀ torípé ànábì dá lóhùn ó ní wà tó mi nàbẹ̀ ọ̀kọ́dárí kọ́yìrì ọ̀ṣẹ́rì kí ní jẹ́ ṣáàbù evils evils ànábìjẹ́ ká gbàgbọ́ wípé lára kọ́dàrú wa ni èyí tí ò bá dùn mọ́ wa nú wà sọ́nà ló wá kọ́ tó fẹ́ bẹ́ẹ̀ àbí ò fẹ́ bẹ́ẹ̀ nígbọ̀rọ̀ ọba débẹ̀ á ṣàlàyé rẹ̀ hadith mi ti máa mú torí mi fi gbà hadith dà kókó ẹ̀ muslim ló gbà wá hadith mi ti máa mú torí mi fi gbà ana muhammadu sallallahu alayhi wa sallam ó ní la yu'minu ahadukum la yu'minu abdun hatta yu'mina bil qadari khayrihi wa sharrihi ẹrú sì kí òun lè di mùmínì òdodo títí tí ó fi nígbàgbọ́ pẹ̀lú kọ́dàrù èyí tó dá nínú kọ́dàrù yóò gbàgbọ́ èyí tó lè bàánú jẹnu kọ́dàrù náà yóò gbàgbọ́ tí yẹn ò bá tí ì bẹ́ẹ̀ fún kò tí di mùmínì òdodo hatta yu'mina bil qadari khayrihi wa sharrihi min Allah ó sì wá náà sọ àdéhùn yẹn nìyẹn khayrihi wa sharrihi min Allah yóò gbà wípé èyí tó dá nínú kọ́dàrù àti èyí tí ò dá nínú kọ́dàrù lọ́dọ̀ ọlọ́run ìkíní kejì ti wá wa hatta ya'lama anna ma asabahu lam yakun yukhti'ah títí tó fi tún wípé gbogbo ohun tó bá wò ó ṣẹlẹ̀ sí kò sínú àkọọ́lẹ̀ pé yóò tàbí rẹ̀ ni sínú àkọọ́lẹ̀ pé yóò ṣe kí ni ó ní díẹ̀ lókù kánáráyè pẹ́ gálọ́ọ̀pù yẹn ni ásídẹ̀tì ẹ̀rọ wọn ṣẹlẹ̀ sí wọn ẹnẹ wo ẹwọ ọkọ̀ tó bá ewu tó wà ewu tó náà wà kálọ́ráyè pẹ́ gálọ́ọ̀pù yẹn díẹ̀ lẹ́ni ọkọ̀ yẹn bá mọ́ hìtì ẹ̀ kò sínú àkọọ́lẹ̀ pé yóò rí pẹ́lẹ̀ náà tẹ́bí mùsùlùmí èyí dàmú ara ẹ̀ kání kání kání tẹ́gbó kání kání yẹn fún tó ti ṣẹlẹ̀ sẹ́yìn ìmọ̀mù yẹn ní hypertension kání jọ tí wọ́n sì sọ ọjọ́ kìíní àná pé kí n wẹsẹ̀ kání mo ti wẹsẹ̀ ni kání ń bàtà ní ìrìn báyìí mo rìn báyìí ní kání ni. èyí tó bá ti ṣẹlẹ̀ gbé kú lẹ́nì tó mú péjì ní ìwọ kan tẹ́ẹ̀kì precautions lórí tí ó ṣẹlẹ̀ sẹ́yìn tó kù jẹ́ káàtó pé ah kí ni ti ṣẹlẹ̀ sí mi rí jẹ́ ìgbìyànjú kó mọ́ tó ṣẹlẹ̀ mọ́ àmọ́ kó mọ́ wá fẹ́ banújẹ́ wípé ìgbà yẹn tí wọ́n ń sọ kálẹ̀mí náà ń gbọ́ sí wọn lẹ́nu kání kání kání kì í jẹ́ kí gbàgbọ́ dúró ní torí ọmọ ẹ̀dá yìí ó mọ mistake láyé just to learn from your past mistake kì í ṣe pé láti yẹn máa fi fọ́ọ̀tì ìgbìyànjú tó tún fẹ́ ṣe tí yóò mọ̀ wá wí fún ìyẹn wà á nàmẹ́ àtọ́ àhúlẹ̀ mìíràn lè ṣe ìbá gbogbo aburú tí ò bá ti wá ṣẹlẹ̀ síyàn kò sínú àkọọ́lẹ̀ pé yóò ṣẹlẹ̀ yìí gbogbo ọfà tí ò dá sáránsẹ́ rẹ̀ sí ọ tí ó bà ọ́ kò sínú àkọọ́lẹ̀ pé yóò bà ọ́ ni à ah, àwọn kò ro tafà máa wọ́n ti ṣe àwa jiná nú àgbo láti ah, ẹ lọ sílùú ẹ lọ wa ẹ béèrè ìdílé wa ẹ ọjọ́ méje náà ti ṣì wá lágbo <laughs> ìjọ tí ó bá ṣẹlẹ̀ àgbo òun tà á kò sínú àkọọ́lẹ̀ pé yíyó kódà èyí ń ṣe àtàrù tààrà bí tìrọ̀lẹ́ pẹ̀lú tó ń sọ náà bá sọ lórí àtàrù bó ti pàtàkì tó kí èyí wá fọkàn balẹ̀ wípé kọ́dárù lórí nǹkan yóò níṣẹ̀lẹ̀ bí yàn là lẹ́yìn mọ́ sọ pé tẹ̀yẹ bá ń ṣe àtàrù èyí tó jẹmọ́ sọ́ra bóyá láàárọ̀ àbí rọ̀lẹ́ débi tó ṣe lọ́gán sọ wípé ẹ̀dá kò ní kékùrù sí yù lálẹ́ kó tó sùn tó fọwọ́ rẹ̀ rárá ọlọ́ọ̀ba yóò mọ ẹyin onísọ̀kan tù ẹni tí nǹkan yẹn ò ní lè sọ fún oníkú gbogbo tó bá ti kù lẹ́yìn ìjàmbá nǹkan yẹn ó sọ fún síbẹ̀síbẹ̀ àwọn afáàfin jẹ́ ká mọ̀ wípé ká ṣe ní ìbádìlẹ̀ ìbáadà àgbàládà rẹ̀ ni torí pé ní tí bá jẹ́ kọ́dárù náà yóò ṣẹlẹ̀ tànàbí ìṣekù sí yìí tàlẹ́tọ́nà sọ kùránù kalẹ̀ fún ẹ̀dàkùn tẹ́lẹ̀ ń tó gba Qur'an wá fún wa àná Muhammad sallallahu alaihi wasallam àwọn affiliations tó ní láyé kó tó kú ní trials bẹ́ẹ̀ni kan bá ní ìdásí mẹ́ta nù rẹ̀ lẹ́nìí àlẹ́pá yé ń ṣe mi ẹ̀dá kan máa dá mi ló mo fẹ́ ká wà interactive lórí ọ̀rọ̀ yìí ẹ̀yìn ìyàwó àkọ́kọ́ ó fúnra rẹ̀ sí mi iná ọmọ mẹ́fẹ́ fà tún bí fún ó tún fi márùn-ún lójú ayé ẹ̀ tó tó kú tó bá ti pélẹ̀ Yorùbá kí ni dáńtọ́ a ní ẹ dákun kí ló ń sìn lára Ọlọ́run tí ò gbé iṣẹ́ Ọlọ́run wo ní ń jẹ́ tí Ọlọ́run ò rí njọ́ tí ọmọ rẹ̀ bẹ̀rẹ̀ sí Ọlọ́run wá kọ ọmọ náà mọ lójú ó yẹ kó mọ̀ Ọlọ́run fẹ́ràn rẹ̀ wá ń tọ́dún tó ṣẹlẹ̀ sáwà Ọlọ́run mo fẹ́ sọ pé ó lẹ ṣùgbọ́n bàbá tiẹ̀ ní torí èmi ò tí ìjàpá ní kò yé mi ẹ̀yìn àwọn múra ní múra súnà ẹ̀tùjọ́ mọ́ sọ ó tún mọ́ sọ pé ẹ̀wọ́n nígbà tí mo wà ní ní inú oyún wọ́n ní bàbá kan ríran kan so kí ni ẹ̀dẹ̀ ń disturb mi pẹ̀lú bó ṣe tún múra yìí náà wọ́n tún sọ ọ̀gẹ́kẹ́ ìwọ náà tún wò kó tún disturb wọn náà pẹ̀lú bó ṣe múra yìí so kò hàn sí iman'i pé mọ́nì yẹn gẹ́gẹ́ tí ìdúró bèrè táwọn ogun ló fúyẹ́ kò tí ì tì so a padà sóko ìmọ́nì á tún ro àrobò ní tí ń bẹ lára wa tẹ́lẹ̀ àwọn àrò ilé tí ó mọ̀ dáadáa naam nukta lẹ́ẹ̀kẹ́ ni mọ̀rọ́tò bìlọ̀ kọ́dàrà lárùbá àwọn ìpele ń bẹ ìpele ìpele ìpele kọ́dà stages of kọ́dà ti ń bẹ ó yẹ ká ní màá fa rẹ̀ àkọ́kọ́ alẹ́ ìlú ká nígbàgbọ́ wípé ọlọ́run bá nímọ̀ lórí nǹkan tí ń ṣẹlẹ̀ sẹ́dà ìmọ̀ ọlọ́run síwájú lórí gbogbo nǹkan gbogbo ohun tí ń bẹ àti tí ò sí mọ́ ká mọ̀ tí àwọn àtàrẹ sì sì nìkan pé ọlọ́run mọ̀ nípa tí ń ṣẹlẹ̀ pẹ̀lú àwọn tó ti kú la àwọn afá mọ́ fi rọ pé al the universe of spirit láwọn ẹ̀dá tí wọn ò tí ì wá sílé ayé bóyá léèyàn àbílájẹ̀nú àbílẹ̀dámi tí àwọn gbà kan bẹ̀rẹ̀ bá kan wà níwájú ọlọ́run láwa ẹ̀dá ṣùgbọ́n àti ìjẹ́dá kan bẹ lẹ́ni lásán tọ́lọ̀ ò tí ì dá wa ìbẹ́lẹ́ni lásán yẹn nígbà yẹn ọlọ́run nímọ̀ nípa gbogbo wa ìgbà tó tún dá wa lẹ́dà sáyé èyí tó dá léèyàn tó dá lájẹ̀nú tó dá nígi oko tó dá lómi tó dá lókè onímọ̀ nípa wa ìgbà tí kìíní kejì wa bá tún filé ayé lẹ̀ tá a pa kú ó tún nímọ̀ nípa wa náà wọ́n ní wọ́n ti tán àwọn kan lọ wúkú rẹ̀ wọ́n láwọn ó lórí rẹ̀ nínú tọ́lọ̀ ti kọ́ ọmọ nípìnlẹ̀ náà ni pé wọ́n tún wú yóò kú tiẹ̀ nígbà bá kú tán ò ní ṣe lójú ayé ẹnìkan wọ́n tún ṣe mú bá tuntun tán àbí tẹ́lẹ̀ yóò wá burú ó ní wọ́n jẹ́ kó nílé ayé lò wọ́n jẹ́ kó níyàwó gidi wọ́n jẹ́ kó méjì sọ́sẹ́ẹ̀tì àwọn ayé wọn pa òkè ó bá lọ bẹ́ẹ̀ nínú àkọọ́lẹ̀ rẹ̀ nípa ayé òtún wá ní padà lẹ́yìn rẹ̀ ń bò bá tún òkú rẹ̀ náà wọ́n tún yìí <laughs> ìyẹn sinmi kí ẹ ń gbà fọ́lọ́run ọba subhanahu wa ta'ala so ìmọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ti kárí gbogbo tí yóò máa ṣẹlẹ̀ ẹ̀rí pélé yìí ọlọ́run ní wà indahu mafatihul ghaib wà indahu mafatihul ghaibi la ya'lamuha وما تسقط من ورقة إلا يعلمها ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب مبين Ọlọ́run ní kọ́kọ́rọ́ ìmọ̀ kọ̀kọ̀ kọ́kọ́rọ́ ìmọ̀ kọ̀kọ̀ ọwọ́ Ọlọ́run ló wà lọ́dọ̀ Ọlọ́run ló wà kò sẹ́ni tó mọ̀ àfòwọ́n Ọlọ́run èyí tí ń bẹ lórí ọ̀dàn àdìsọ lórí ilẹ̀ báyìí wọn ní gbogbo ẹ̀dá tí ń lọ sẹ̀mí nínú odò wọn lọ ní máa pa rẹ̀ ewé kí wọn wá rẹ̀ bá ní màá kò wá sí kan tí ó mọ wù nínú olè láyé ọlọ́ọ̀ bá ní màá èyí tó bá wo gbẹ nínú èyí tó bá tutù nínú ó gbẹ ọlọ́ọ̀ bá ti kọ́ sínú àkọọ́lẹ̀ rẹ̀ rí kọ́kọ́rọ́ ìmọ̀ nípa bí sọ́ọ̀tù Luqman ayé àkọ́kọ́ ń bẹnu sọ́ọ̀tù Lan'am eléyìí ń bẹnu sọ́ọ̀tù Luqman ọlọ́run ní inna Allaha indahu ilmu sa'a dáwúdájú ọ̀dọ̀ ọlọ́run bá ní màgbàkálì kìámù ó lè wà wa yunazzilu al-ghayth ọlọ́run bá yìí ní sọ ìsújò kalẹ̀ n ti ń nkùn ìyá rẹ̀ láboyún kí ni kí nǹkan yẹn ó dìgbò bá délé ayé nínú ló a lè ní human effort láti discover gender ọmọ nínú nkùn ya rẹ̀ ó lè right nígbà míì ó sì lè má right ìyẹn wà lórí ìmọ̀tọ́lọ̀ ń bọmọ ẹ̀dẹ́yìn ṣùgbọ́n dókítà wa ní oyún inú ọkùnrin nígbò bá délé o obìnrin là ń wo obìnrin ni o kí ni tóbìnrin yẹn ó dì kí ni tọ́kùnrin yẹn ó dì ká máa tún rẹ̀ jáde náà ok wọ́n possibility ni ẹ̀dá kùtọ̀ dókítọ̀ yẹ̀sákùnmùlọ̀ fún làkẹ́yì ẹ ti jẹ́ kí ni mi ó dùn torí pé ń wọ́n ọkùnrin pẹ́ ó obìnrin ìyàwó mi kàn bí ọkùnrin tẹ́ wá ní oyún báyìí ṣé ẹnjìnà ló padà láyé àbí àbí àfà yóò ní ẹwà eléyìí èyí tè mọ̀ ti wá bí ó ti jẹ́ mọ̀ ti yìí nǹkan èyí tè mọ̀ ẹnìkan náà lórí ilẹ̀ ayé ẹ mọ̀ ràn wọn sẹ́tí lé mọ́ pẹ̀lú ọ̀fẹ́sẹ̀ lépọ̀ bẹ́ẹ̀ náà ti ní mọ̀ ń pa rẹ̀ pẹ̀lú machine yìí kò sẹ́ ń ní àfà kan tó ní machine létí ní wo kọ́dà pé kọ́dà rú machine bẹ bí ká machine ṣe wà <laughs> lásìkò tí àfáàkàn ò ní ń lé tí èèyàn bá kàn sí yẹn tẹ́sù bá bá mu lẹ̀ ó lè máa sọ kótókótó àwọn àgbà àwọn tí ń gbèsù mu lẹ̀ lè máa sọ kótókótó ìyí ìtọ́lọ̀ bá sì ní yóò ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ wọ́n máa tẹ́lẹ̀ nafsun máa dà tẹ́sì bọ́dà ẹ̀mí kan ò mọ kí ni tí ó sì ní sẹ́láyé lọ́jọ́ ọ̀la gẹ́gẹ́ bẹ́ẹ̀ rọ̀ tí mo sọ síwájú kọ́ọ̀sì tẹ́lẹ̀ mi ìṣẹ̀lẹ̀ nìkan ló fi jẹ́yàn láyé wàmà tẹ́lẹ̀ náà sùn mẹ́lẹ̀ tẹ́sí bùgọ́dà àmà àwọn tó ti ṣe iṣẹ́ ọwọ́ ni wọ́n kọ́ nípìnlẹ̀ tẹ̀mí ayé wọn wọ́n parí primary school òbí òòró tọ́ wọn ní school wọ́n ti lọ kọ́ iṣẹ́ ọwọ́ iṣẹ́ ọwọ́ wọn kọ́ tán wọ́n sì tó padà ara wọn school wọ́n padà wá fi ìwé jẹun wọ́n padà wá fi ìwé jẹun tán wà ní public office tẹ bá ń sọ ojú ọ̀rọ̀ fọ́níṣọ̀ yóò dáa mo ní àìdí àgbà ìfà mo ní sàdúgbò ìṣẹ̀lẹ̀ wà dọ́wọ́lẹ́kọ̀ ọ̀gá ni ìrìnàjò mímọ́ gbìn láti ibi iṣẹ́ ọwọ́ wá sí public office ìwọ tó ní ṣe kọ́ọ̀sì public office ó padà sí ibi iṣẹ́ ọwọ́ lọ́run lẹ̀ dààmú <laughs> ṣe wá ń sọ fún wa pé ká mọ̀ sí kọ́ọ̀sì yẹn mọ́ ní ìsìn àá lẹ́ mọ̀ sí kọ́ọ̀sì tẹ̀ o ànígbẹ̀ bá parí tẹ sẹ́ẹ̀fù tán ìrìkọ́lọ̀ bá ti ní ó wá nínú ọ̀nà a fi tó bá ti dọ́nà halal ẹ tètè gbà mú mọ́dúndò wípé banking and finance mo ṣe accountancy mo ṣe mo sàgbọ́dọ̀ sokùn mọ́rùn náà ara o <laughs> opportunity yìí kó ti jáde lọ́dọ̀ àwọn tó fẹ́ràn ọ lọ́wọ́ no no no no no no no àmàlà ah plus accountancy ẹni ti business yẹ ọ̀rọ̀ kọ́dáró tọ́nà ló ń lo ìmọ̀ ti ẹ sí ló ń lò ó sí yẹn kò rìn sí knowledge kan tó wé sí láyé ẹni pé máa ń dun àwọn òbí pé àdàmú lórí ọmọ anáwó anára ayáwó èlé asọ́nsù ó wá parí ó wá lòwò ní ti kọ́ọ̀sì yẹn ṣiṣẹ́ ó máa ń dun àwọn pẹ́ẹ́ǹtì wa ó máa ń dun àwa náà pé sí gbogbo stress yẹn náà effort yẹn náà wé sí nìyẹn ìbẹ́tì ní tọ́lọ̀ bá lẹ́yìn ó jẹ ìyìn ó jẹ wà máa tadri nafsun bi ayyi ardin tamut kò sí ẹ̀mí kan tó mọ̀ bí tí ó kù sí inna allaha alimun khabir dáúdá ju ọlọ́run ọba ọba onímọ̀ jùlọ ní ọba tó fún wa nínú àwọn ìpele tí ń jẹ́ kọ́dà kódà náà Muhammad sallallahu alayhi wa sallam bó ti wá nù hadithi mọ́gbà mọ́bùn mọ́jà anáda amasíládà wípé bismillahi alladhi la yadurru ma'ahu shay'un fil ardi wala fis sama' wa huwa as-sami'ul 'alim ìmọ̀ gbogbo tí ó bá ṣẹlẹ̀ tẹ́dà láburú ni o kò jáburú ni o ó ti wà nù mọ́ ọlọ́run bàbá subhanahu wa ta'ala so pé nǹkan kan wá ń ṣẹlẹ̀ ọlọ́run wàá mọ̀ sí ọ̀rọ̀ burúkú ni pé ẹni tó ń ṣẹlẹ̀ yìí náà ọlọ́run sì mọ̀ sí náà a ìmọ̀ ọlọ́run ọba ni o ìwọ ni ò lè hàn sí ẹni bá sì bẹ̀rẹ̀ tún àṣírí ìmọ̀ yẹn sí ìwọ náà yóò forí kó yóò forí kó torí tí ó mọ̀ nípa rẹ̀ ni ó mọ̀ sọ ìpele lẹ́ẹ̀kejì mọ̀rùsẹ́bà tó ti káàbà ìgbàtọ́ náà mọ nǹkan yẹn tán ó tún wá kọ́ ọlọ́run dọ́kímẹ́ǹtì ẹ̀ pé nǹkan báyìí yóò ṣẹlẹ̀ sí lámáyín lásìkò báyìí ìgbàtọ́ náà kọ́ yìí ó kọ́ sínú aláwọ̀fẹ́ mahfuz aláwọ̀fẹ́ almahfuz wàhálà tá a sọ wàhálà tá a sọ tí wọ́n gbà lérò yìí ó ní pé kò sí ẹ̀dá kan nínú ẹ̀dá tọ́lọ̀ ń dá tọ́lọ̀ ń fojú rẹ̀ tó bẹ́ẹ̀ la malakun muqarrabun wala nabiyyun mursal wala waliyyun muhabbab mẹ́ta náà là ń ṣe wájú ọlọ́run níbi tọ́lọ̀ ń fẹ́ràn ẹ̀dá nínú kó fẹ́ràn àwọn kan kó fúnra ọlọ́run fojú wọn tó ti bẹ́ẹ̀ lọ́hìn màfúùsù torí tẹ̀mí táwọn náà ń lò wájú ọlọ́run inú láhìn màfúùsù ló wà wọ́n lẹ́yìn ẹ̀nà ẹ̀bí yìí mú sẹ́lì ọlọ́run wa ni mo fẹ́ràn ànábì kẹtí tí mo tún ṣe ní rọ̀ṣúlù kí wọ́n á fi kọ́dárù wọn nínú láti máa fún rárá nítorí náà fi ń jẹ́ ànábì àti òjíṣẹ́ nínú láti máa fún lòun náà wa. wọ́n wàlí yìí muhabbab nígbà náà wàlí èmi ọlọ́run mo fẹ́ràn rẹ̀ púpọ̀ òyà ìwọ náà wá tẹ̀ wá wo tí ń ṣẹlẹ̀ láti máa rárá o ọlọ́run fi hàn ẹ̀dá kan onu n'inu suratu Ra'd yamhu Allahu ma yasha'u wa yuthbit wa indahu ummul kitab nǹkan náà ń bá fẹ́ yóò àfẹ́ ìmọ̀ ẹ̀ nínú tó ti kọ sílẹ̀ ní tó bá sì o le ha ku o, ìrèzì ẹ̀ torí pé lọ́dọ̀ ọlọ́run ọba iya tíra wà ìyá tíra tó lọ́n pé mahfuz mahfuz ti á padà bọ́rọ̀ débẹ̀ láàmà fún ti dàbí kápẹ̀ wípé bóyá master copy àbí master leaf gbogbo àwọn pele ibi tí ọlọ́run tó kọ kọ́dárù ní ìsí látara bẹ̀lọ́lọ́run bá ti mú jáde tọ́nà bá ti wá kọ́ sínú láti máa fún sí láti gbà wáṣẹ̀ yẹn kò ní change ẹ̀ ṣùgbọ́n èyí tó kọ sínú àwọn míì ó lè change ẹ̀ fún wọn torí pọ́dọ̀ rẹ̀ nìyà kíra wa láfàbí mọ́ sọ pé àwọn míì ń bẹ nínú àwọn tí ò sínú láìlùmàfú tó ṣe wípé tẹ́lómi bá ń lo àjẹ̀nú ó lè ṣeéṣe kó lòun rí kankan tó jọmọ́ ṣùgbọ́n ìtì ń bẹ nínú láìlùmàfú ọlọ́ọ̀bọ̀ fi hàn ẹ̀dá kan anájúwá muhammadu sallallahu alaihi wasallam mo ti wá nù sọ́yí mọ́mù tẹ́rìmìdì súnánù wa tí sheikh albani sọ ọ́hà anábì ní inna awwala ma khalaqa Allahu al-qalam faqala aktub qala ma aktub qala uktub al-qadara ma kan wa ma huwa ka'inun ila al-abad ó ṣe ọlọ́run fún ilẹ̀ fún wa ní hadith yìí tó ní àlàáfíà wípé àkọ́kọ́ tọ́nà kọ́kọ́ dá láyé oníkọ́làm gègé àwọn kan náà náà lọ́lọ́run rí fáà sínú sọ́tòl kọ́làm tọ́lọ̀ ní nùún wà lọ́kọ́là ní wọ́n máa yọ sọ̀rọ̀ òun náà ní kọ́lámù àgbà àwọn àkùlámù àwọn pẹ́ẹ́sì náà bẹ náà tó rọ̀mọ́rọ̀ kọ́dà ṣùgbọ́n tàkọ́kọ́ yìí tọ́lọ̀ ọkọ́ dáníjọ́ àkọ́kọ́ òun làgbà gbogbo àwọn àkọlámù tó kù ìgbọ̀tọ́lọ̀ wọn kọ́lọ̀ wá ní ọkọ́lámù tọ́lọ̀ ń dáa tán ọlọ́wà ní ọkọ́lámù máa kọ́ máa kọ́ kọ́lámù bí ọlọ́run léèrè wípé máa àtò kí ni nǹkan tí ní kọ́dà ó yá kọ́dàrú àwọn nǹkan ẹ dákun kí ni tí àwọn ń ara wa fún kayo àlà àdíkà abdullahi wọ́n tún fi ọ̀rọ̀ yìí lójú báyìí lọ tó gbé tíyàn bá kà ó dàbí kí n pè ní calmness of heart èyí tó lè bí ọkàn fún ọ ní àdíjẹ́ ìtàpàràkà yìí tó fi wọ́n pé gbogbo effort tó bá ti make tí nǹkan yẹn ò bá kò ní ìdí wípé à ń suspect pé lámàáyín ló dúró dè mí síbẹ̀ àwọn ayé wọn tojú bọ̀ kò ní nídì mọ́ kò sí nídì wípé ká ní mo tún wá rìn báyìí bá bọ́ sí nǹkan àdísìyẹn ó ní gbogbo ń ṣe ọlọ́n sallallahu alaihi wasallam tó ń sọ wípé kataba Allahu maqadira al-khalaiqi qabla an yakhluqa as-samawati wal-arda bi khamsina alf sana subhanallah ó ní gbogbo ṣe ọlọ́run subhanahu wa ta'ala tó ń sọ wípé ọlọ́run bá ti kọ gbogbo èbùbù ẹ̀dá pátápátá láyé ṣáájú kó tó dá sánmà àti ilẹ̀ fún tí ò dín ní fifty thousand years ìntàrí jí ń ṣẹlẹ̀ sẹ́lómi ilé nìyí dáadáa fifty thousand years kọ́lọ́run tó dá sánmà àti ọlọ́run bá ti kọ́lẹ̀ undisputable journey lọ́rọ̀ kọ́dá kò sí dispute ìrìn àjò tó lágbára ní more than fifty thousand years kọ́lọ̀ tó dá sámà àti ilẹ̀ ó tẹ̀lẹ̀ wá dára bá láwà náàbì adam lọ́nà wọn bá fi kọ́ lẹ̀ abundance ó dáa ọlọ́sì ní wà inna yawma inda rabbika ka alfi sanatin mimma ta'udun wà inna yawma inda rabbika ọjọ́ kan lọ́dọ̀ ọlọ́run rẹ ka alfi sanatin mimma ta'udun ó sì dédé 1000 years sẹ́yìn kàlàyé ní ìrò pé àwà pẹ̀lú ara fifty thousand years kọ́nà tó dá sánmà àti ilẹ̀ lọ́lọ́ ti kọ gbogbo tí ó ṣẹlẹ̀ ok ọlọ́wọ́n á fi rinlẹ̀ nù kùránù wípé eléyìí sọ̀rọ̀ pé àdìjọ́ sọ yìí wà bí kíní àyà kùránù ni wà inna yawman inda rabbika ka alfi sanatin mimma ta'udun one thousand years ti ti wa lọ́jọ́ kan wájú ọlọ́run ọjọ́ kan kì í sọdún kan one thousand years ẹgbẹ̀rún ọdún kan lọ́dọ̀ ìran ọmọ ẹ̀dá táǹkà òun ni ọjọ́ kan ṣoṣo lọ́dọ̀ ọlọ́run ọba tó dá wa àtayé ẹ mathematicians ẹ máa ń sìn. Ah, àmàbá wọn ní kágbà fọ́lọ́hun ní sí ní òun kágbà fọ́lọ́hun ní sí ní kọ́dàrú aláwòrú kò sí kọ láìgbà kágbà fọ́lọ́hun ní sí ní wà sí lánìí èyí ìjà ń pàtí àbúrò ẹni lóòótọ́ ní last born yín wọlé first born sixth position ló ń wà ẹjọ kàwé náà ni ó kàn dé náà ni ló bá wà bóò ni wálé ṣe rìn náà òfin yẹn lẹ̀ sára máa bá tiẹ̀ yí má dààmú torí pé ìbéèrè tó fẹ́ máa béèrè yẹn tó bò làbó rẹ̀ ṣe rìn yẹn ìrìn àjò ń tọ́lọ̀ ti kọ fifty thousand years kó tó dá sẹ́mà àtàyè ni ìwọ fẹ́ mọ wá fẹ́ wá díẹ̀ àwọn ọmọ bábúrò rẹ̀ ṣe rí o ó lè jọ́nà haramu o ó lè jọ́nà halali o àmọ́ tí ń bẹnu àkọọ́lẹ̀ pé yóò ní nǹkan ni. tòdí bí kéèyàn rìn na ala kéèyàn nà àmù jù bẹ́ẹ̀ ọ náà bá kọ́ ya yẹn ṣé gbogbo lè ní lówó lọ́wọ́ gbogbo yahoo yahoo boy ṣé gbogbo náà gbogbo ní ẹlòmí olóyàwó yóò lo ọmọ yóò lò bí síbẹ̀síbẹ̀ ni <laughs> bàbá kan jọ kan ní ó wá wá bẹ́ẹ̀ ó ń tọrọ owó lọ́wọ́ àwọn èèyàn kan wà ń bẹ́ẹ̀ ó ti wọ wí so bàbá kan tó wá dé òun fẹ́ ra ọ́ìlì tara mẹ́ṣíìtì tiẹ̀ ó tún wá lọ bá bàbá yẹn pé ah, fún mi lówó wọ́n ti jọ mọ́ra wọn friends jọ ni wọ́n ìyẹn wá ní ah, ṣe bí o ti rí mi láàárọ̀ ní ṣọ́ọ̀bù mi tó béèrè tí mo fún ẹ ní bàbá yìí fàdákọ̀ iye kan ìyẹn wá ní bàbá yẹn wá náà kó ṣe sùúrù ni o ìwọ tó ṣe sẹ́gan tó ṣe tó ń tọrọ gan ni tó ti láàárọ̀ ìgbà wátà ṣe sẹ́gan àti ìrí kíní yẹn wá dùn bàbá tọ̀hún mi ti ń gbọ́ nǹkan kan parẹ̀ tẹ́lẹ̀ pé ó ṣoògùn owó ló bá yí lọ́wọ́ ṣùgbọ́n mi ò gbarú àwọn ọ̀rọ̀ nìyẹn ìgbàgbọ́ ló wá ní èmi ló mọ̀ sọ̀rọ̀ sí tó bá ti pé tẹ̀ ń dáhùn níjọ́ kìíní àná ni màmá bọ̀ lówó lé nìyí ní tí wọ́n ń sọ ewúwa tá àwọn àmbẹ̀ onírànlọ́kọ̀ òun ojú ara ẹ̀yìn tó bá yẹ pé sẹ́wọ̀n bá dáhùn èmi ò mọ̀ màá túmọ̀ bù wọn lọ́wọ́ ni orí ẹ̀ wálé lásìkò yẹn ó sọ fáàtì ìrìn àjò tó rìn tó fi wọ wí oníṣẹ́wọ̀n bá dáhùn màmá sọ̀rọ̀ owó lọ́wọ́ ọ̀wọ́ èmi màmá túmọ̀ bù wọn ni tòun ti gbogbo ṣe rìn wọn ló lo ọmọ wọn ló lo kíní gbogbo ẹ̀ náà nìyẹn ó tún tọrọ jẹ ni so èèyàn ń gbọ̀nà àbó ń gbọ́nà haramu kọ́rọ̀ jọ ni èyí tọ́lọ̀ bá ti kọ́ ọmọ pé yóò ní lọ́rọ̀ láyé náà ni ó ní láti ní mọ́ sáré àṣájù ìtọ́lọ̀ bá ló ní kò náà ló ní náà anábì sọ́lá mọ̀ wá dákẹ́ síbẹ̀ anábì wá ní wà káàna ẹrùsùhù alàlmá àdìsí bẹ nínú sọ́yìn muslim anábì wá ní ìjọ́tọ́lọ̀ ń ṣe léyìí alàárùsù ọlọ́run ọba orí omi ló wà ayàkẹ́ náà sì ń bẹ nínú súrọ́tù Hud tọ́lọ̀ ní huwa alladhi khalaqa as-samawati wal arda fi sittati ayyamin wa kana 'arshuhu 'ala al-ma' bóò ni àlàárà ṣọ́rọ̀ ṣe wà lórí omi fi ilẹ̀ fọ́lọ́n tó ni àlàárà ṣàtúnmi tó ló wà lórí ẹ̀ kò kàn ọ́ kò jọmọ́rọ̀ ọ̀run kì í sọ̀rọ̀ àwẹ̀ gbàgbọ́ bẹ́ẹ̀ mọ́ wádìí sáyẹ́ntìsì kan lè discover orí àlàárùsùn wà lórí kíni ìjọ tọ́lọ̀ ń ṣe gbogbo ọmọ ẹ̀dẹ́ èèyàn yìí lókè àlàáràṣì rẹ̀ tó wà ó ní gbogbo tí ó máa ṣẹlẹ̀ ṣáájú kóhùn tó dá sánmà àti ilẹ̀ 50,000 years òun ti ta òun ti kọ́dárò rẹ̀ eléyìí náà àfáà máa ń pè ní at-taqdir al-azali ìpele ẹlẹ́ẹ̀kẹta al-irada wal lára àwọn pele tó rọ̀ mọ́ kọ́dàrú nìyẹn o a ti sọ̀rọ̀ nípa nọ́lẹ́jì ọlọ́run lórí nǹkan yẹn kó tó ṣẹlẹ̀ a ti sọ̀rọ̀ nípa kíkọ nǹkan yẹn bọ́lọ́run ti kọ́ ìkẹta al-iradatu wal-mashi'a èròǹgbà ọlọ́run àti fífẹ́ nǹkan yẹn bí ó ṣe wáyé ẹ̀ lè yí padà bọ́lọ̀ má ṣe ti kọ nǹkan lẹ̀ pé mímọ̀ ọlọ́run ṣe fẹ́ bí ó ṣe wáyé rè mánà tí nǹkan yẹn ó fi gbà wáyé rè kò sí ọgbọ́n tẹ̀lé ṣe títẹ́ fi prevent yẹn ẹgbọ́n òṣèré dájú ẹlòmíì pẹ̀lú súnmọ́ Ọlọ́run ti di ẹ̀ babaláwọn súnmọ́ Ọlọ́run kì í sọ̀rọ̀ àdúrà nìkan àwọn nǹkan ẹ̀ṣẹ̀ ó ń jìnà sí i àwọn kan tọ́lọ̀ ní káṣe lọ́rùn yẹn ń fojú tó àwọn náà wáá fèl ọ̀fọ̀ wàhálà àwọn voluntary act of ibada bó ti lè ṣe mọ́ ó ń ṣe é so inú rẹ̀ sì mọ́ sáwọn èèyàn sọ lọ́wọ́ mọ́ fún láwọn kò kan lọ́dọ̀ ara ẹ̀ tó ló fi wípé ọkàn mi balẹ̀ so bó bá ń rí àwọn nǹkan kan lójú ran ó máa ń wáyé lójú ayé tí ó ṣẹ bẹ́ẹ̀ yóò mọ̀ wá sọ wípé ah n tó ṣẹlẹ̀ sí mi mo lálàá pé yóò ṣẹlẹ̀ àmọ́ kèé sọ̀nà yìí ló fi wáyé lójú oorun pé ọ̀nà míì ló gbà wáyé so rọ́nà tó gbà wáyé yẹn ẹ̀dá kan ò lè mọ̀ bó bá lẹ́nu tó bá wá lòun rájẹ̀nú bá ti papọ̀ pé àjẹ̀nú sàtìlú fòun pé bí òṣèlú wáyé ẹ̀ wà lè change ẹ̀ wà ma tasha'una illa an yasha Allahu rabbul alamin lára àwọn ẹ̀rí ẹ̀nìyàn kò tí ń tẹ́ tẹ́ ó ṣẹlẹ̀ láyé tó tó bẹ́ẹ̀ tẹ́ òkúkú ti ṣẹlẹ̀ rèé bó ṣe kẹ́ gbìyànjú tó láyé fífẹ́ ọlọ́run ọba ní ó borí yóò fẹ́ stand funny létí àwọn sisters wa àtàwọn ìyá wa táwọn náà bá ń láǹfààní àti gbọ́ ètò yìí <laughs> but mo fẹ́ káwò pé kọ́dá bọ́lọ̀ tó fẹ́ kí nǹkan ṣe wáyé kò sí ọgbọ́n tó yẹn fẹ́ dá sí yóò wáyé tó bá kàn wá jọ́nà tó kù díẹ̀ káàtó tó takọ̀ ẹ̀sìn kéèyàn fìyà túmbá ti a ah, ìwọ ọlọ́run mi mọ̀ yóò se wáyé rè á ó ń bà mí jẹ́ tún bá ní ìfẹ́ tọwọ́ bọ̀ àríyàn jù bẹ́ẹ̀ lọ tó bá ti kọ́ láti ṣe ní ọ̀nà ìwọ ní ọ̀nà ẹ̀ṣẹ̀ ní kéèyàn tún bá àmọ́ bá ti lẹ́yìn nǹkan ṣe rìn kò ní kan gbélẹ̀ yorùbá tó gbélẹ̀ haúsá yẹn àwọn businesses kọ̀ọ̀kan bẹ tó ń ṣe tó ti pé ilẹ̀ yorùbá ló ti máa wá ra àwọn ọjà yẹn yóò ti kún wọn lọ sí north wọ́n ti wá fẹ́ràn àwọn débi pé wọ́n ti di family friends léyìí kéyìí tó tó wà ní north tó bá wá sílẹ̀ yorùbá gbogbo ọjọ́ tí ó gbádùn tí ó fi ra àwọn ọjà yẹn ilé ọ̀rẹ́ yẹn ni ó máa sùn débi tí ìyàwó ẹni àtàwọn ọmọ ẹ̀ wọ́n rí wọn gẹ́gẹ́ bíi family ni ọ̀rẹ́ tó ń gbélẹ̀ Yorùbá wá pé ìyàwó ẹ̀ wọ́n ní umu ọlọ́run bá gbàdúrà díẹ̀ mo mọ̀ fẹ́ ṣe sáníyà tàbí ìyè sábà sọ̀rọ̀ rẹ̀ fún wọn pé àbọ̀ṣà ṣé èèwọ̀ ni àrí wọ́n níwèé sábà sọ ṣùgbọ́n òun gẹ́gẹ́ bí transparency <laughs> òun sọ fírí mú bá ní ìgbọ́n tí táìmù kò yé mi dáadáa bóyá etí tó ń dùn mí ni mo kọ sí nígbàdà sẹ́gbò àbókàn jábọ́ ni mistakenly kò jábọ́ bọ́lọ̀ bá bà sí ní ẹ lọ ìrí ìsìlẹ̀ kó lórí dictionary yín tò ẹ mọ̀ lẹ̀ bóyá ẹ kàn rówó ni tò ẹ mọ̀ rò mọ́ <laughs> ẹ̀sùn ọkùnrin torí rẹ pé kò ní jiyàn ọkùnrin jíbi olùrọ̀ àti gbọ́mà ọlọ́run ṣàánú wa yóò sọ̀rọ̀ wa rọrùn ní tó fẹ́ gbọ́ ó ti gbọ́ ìgbàjọ́ bá padà ṣe báyìí kò ní bù ọgbọ́n mọ́ tọkùnrin èyí kò ní ágíù wọ́n kàn adákẹ́ náà ni iná hmm, bá adákẹ́ ẹni kẹ́sì sọ̀rọ̀ yìí náà ni kò tí ì ní ẹ̀mí sọ ní sọ pé ẹja máa karama ilẹ̀ kalẹ̀ ká máa wojú ilẹ̀ kalẹ̀ ká ti máa fún wọn síbẹ̀ kò sí pẹ́ ọ̀rẹ́ wá sílẹ̀ yorùbá ó wá rajà ó súnlé ọ̀rẹ́ ẹ̀ tó fi rajà tó rà bá padà sí north wọ́n sì close débi pé wọ́n máa fi fóònù kọlu ọ̀pọ̀ wọn ni gbolo ti dé nǹkan kan kìíní kan mo ti délé ṣùgbà tí wọ́n wọnú ìlú yẹn ní north ó tún pe ọ̀rẹ́ ó wá ń wò ó pé àfíìsì pàtó láwọn lọ yẹn ó yẹ sọ́dún fẹ́ẹ̀ dé pàtó bá tó padà haúsá kan ló wá pìkì kọ́ ó wá lẹ́nu tó ní fóònù yìí o ó ti jáde láyé a very terrible accident ṣẹlẹ̀ so kò dọ́ sí ṣùgà ok ọ̀rẹ́ wò pé bóò láti fẹ́ túfọ̀ òkú ẹ̀ fún ìyàwó ẹ̀ torí pò ń gan fara ẹgẹ ti wà destabilized wọ́n ti bí ìgbà tẹ́gbà àtàbúrò ni wọ́n àbíká ní wíyá bíi twins òun àtìyàwó tiẹ̀ àwọn ń sọ̀fọ̀ àwọn ọmọ báwọn ó ṣe sọ fún eventually wọn padà túfọ̀ òkú fúnyàwó oníkálukú wa mójúkò wọn bá lẹ́ẹ̀fún lọ ìyàwó ló wá pèjọ́ kan wípé abú ọ̀rẹ́ yín tó ṣaláìsí àwọn ọmọ ẹ̀ olóhùn tẹ̀kí ní plan pé ó yá kó òun pe ìyá wọn school fees wọn tẹ́mìlì kó jẹ́ kó mọ̀ so feeding wọn kó máa transfer sí mi ò kàn fẹ́ dákọ̀ ọ̀lú ni tó láìkì lóṣù táwọn tó gbọ́n mú gbọ́rọ̀ yìí lọ́dọ̀ wọn káwọn náà padà gbọ́ lecture yìí mọ́ di pé afọ̀rọ̀sọ wà fà àfáàǹtù sí tàbáwọn èsì mo kákẹ́kọ̀ọ́ látara ẹ̀ ni pé òun mọ̀ transfer ìyàwó ẹ̀ wá ní ẹ̀ mọ̀ transfer ah! ṣé ẹ̀ lè fẹ́ òun yẹn ni kán kẹ́ẹ̀dì lókèjì wọn kò ní nọ́ọ̀sì yẹn wá sílẹ̀ yorùbá àwọn ọmọ ẹ̀ káàdọ̀ wà lójú kan kò ní gbogbo ìdààmú wípé ẹ̀ ń sẹ́ndì owó wọn ọkọ̀ ẹ̀ wá ní ṣùgbọ́n bí oṣù kan oṣù kan sẹ́yìn sí bíi ni mo bọ́ sọ̀rọ̀ pé mọ́nà bá bà sí rí tó fárígá pé kí mọ́tì ẹ̀ ríro kò jóbìnrin ló lò lásìkò yẹn pé mi náà wò náà bí mo fẹ́ mú yòó ní wípé yóò ti pé irú ọkùnrin yẹn kó ti mọ́ ní lẹ́gbọ́n fẹ́ níyàwó ẹlẹ́kejì mo kó mọ̀ plan ẹ̀ láyé pé wídò lòun fẹ́ ó lè mọ̀ plan ẹ̀ láyé wípé wídò lòun fẹ́ tẹ́ tó bá tẹ̀ ìwá jẹ́ wídò tí ó ti wá jẹ́ ìyàwó ọ̀rẹ́ òun jẹ́ tó wọn àtọ̀rọ̀ òun yẹn gan táwọn ní bára àwọn jìnnà kò lè ró bẹ́ẹ̀ ṣùgbọ́n wọn sí àwọn ọlọ́ọ̀bọ́lọ̀ sẹ́yìn kẹyẹ ṣe rìn wá wá bẹ́ẹ̀

olóyún ìbọ̀bọ̀ wa gbà wípé ládi ládi ọmọ rẹ̀ nǹkan méjì kí kí ló bí yàn bó bá kú náà ní ìsìn àbúrò yìí náà ni ó súpò rẹ̀ yìí bọ́lọ̀sẹ̀ ni yóò ṣẹlẹ̀ nìyẹn ibi tọ́lọ̀ ni yóò gbà wá nìyẹn Yorùbá lo nǹkan yẹn láti fi bọ̀ àbúrò ṣùgbọ́n lọ́dọ̀ mùsùlùmí tó bá mọ̀ nǹkan tí ń ṣe tí rẹ̀ bá tiẹ̀ wáyé onímọ̀sọ síwájú lẹ́ẹ̀kan yóò mọ̀ ń sun ẹkún ẹ̀ ẹ̀ṣẹ̀ mo dá yìí wọ́lọ́ foríjì mi kìí pé yóò mọ̀ fi kọ́dárù bọ̀ tẹ́sì àbí sọpọ́ọ̀tì aburú béèyàn kan láyé ọmọ tíṣẹ̀lẹ̀ yẹn bá rí bẹ́ẹ̀ lóòótọ́ tó wọ́n certificate wọ́n ló jalè wọ́n sì wo gbogbo tí wọ́n máa ń wò náà ládòfin ẹ̀sìn láti ìṣèdájọ́ ẹ̀sìn léèyàn lórí wọ́n ni wọ́n gẹ ọwọ́ ẹ̀ wọ́n sọ fún mọ́rù wípé kọ́dàrù ló jẹ́ kí n jalè mọ́ ní náà lọ́wọ́ tó ní o jalè kọ́dáwù ẹ̀ náà ló fẹ́ mú àwa náà láti ọ lọ́wọ́ <laughs> so ṣe tó náà kó ó sì rí tílé ti ń spark ó tọwọ́ bọ̀bẹ̀ ó wá ṣe jìnà oníkọ́dárù ó mú tí alámúyíra alámúpara wọ́n nà gbọ̀dújù rẹ̀ dá oníkọ́dárù okòwò ìjọba jẹ́ tẹ́bí sí ní ọkọ̀ àkiri oníkọ́dárù ni so àyè fi kọ́dà àyè fi gbé àbúrú ìpele lẹ́ẹ̀kẹrin alkọ́lù òní dídá nǹkan yẹn nígbàtí kan yẹn bá wá ṣẹlẹ̀ òní kọlùkù yẹn adìka ìpele àkọ́kọ́ tó ń jẹ́ kí ni al-ilm ìmà ìpele kejì ní alìkìtàbà kíkọ nǹkan yẹn ìpele kẹta òní màṣíyà bọ́lọ̀ sí fẹ́gbẹ̀ nǹkan yóò ṣe rìn ìpele kẹrin òní ìgbà tí nǹkan yẹn bá wá ń ṣẹlẹ̀ òní al وخلق كل شيء فقدره تقديرا gbogbo ìsẹ̀mítà ló láyé lórí ìṣesí kọ̀ọ̀kan tàbá bára wa mẹ́rẹ̀ẹ̀rin yìí ó ti pé síbẹ̀ nǹkan kan ò lè ṣẹlẹ̀ ṣẹ̀dá láyé kó wá lọ́lọ́run mọ̀ sí àbọ́lọ́run mọ̀ sí ọlọ́run ò kọ́ àbọ́lọ́run kọ́ ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ ni ó mẹ́rẹ̀ẹ̀rin yóò parí sára gbogbo ìrìn àjò wa tàbá rìn láyé kò tí bá ti fẹ́ ṣe mẹ́rin yóò tẹ̀lẹ̀ láàbàbí sọ wípé ìmánì mùmí ní ò lè pé nípa kọ́dà àtìgbà tó bá gba mẹ́rẹ̀ẹ̀rin ìwọlé o ìpele mẹ́rẹ̀ẹ̀rin yóò gbàgbọ́ ó gbà pé ìmọ̀ ọlọ́run bá ti lórí nǹkan yẹn ó gbà pé ọlọ́run bá ó gbà wípé màṣíà bọ́lọ̀ ń ṣe sẹ́ pé nǹkan yẹn ó ti ṣẹlẹ̀ ló ti ṣẹlẹ̀ ó lè wá lo lámẹ́ sábàbí ó lè lo tàbẹ̀dọ́ sábàbí ìyẹn ò kan kò kan wọ́ ìkẹrin ìṣẹ̀lẹ̀ nǹkan yẹn gẹ́gẹ́ tí ń jẹ́ kọ́lùkù yóò wáyé lórí ẹ̀ tọ́yì ìran ìtíjẹ́ kọ́dàrù ìpele kọ́dàrù lásọ kalẹ̀ fúnra mẹ́rẹ̀ ni kọ́dàrù náà tún wá ní ìran ìran tá àgbàlérò ní wípé ìbùbùdọ́nà ọba ń wù mọ́ ẹ̀dá kọ̀ọ̀kan bóò ló fi ń ṣẹlẹ̀ èwo ni ìpín àkọ́kọ́ èwo ni ìpín ẹlẹ́ẹ̀kejì which is kind kinds of destination àkọ́kọ́ àpèkẹ́ ní àtàkùnrin azali àti mẹ́rin tiẹ̀ wá alazali destiny tí ọlọ́run bá subhanahu wa ta'ala àbí wọ́n tún máa pè ní predestination mo yẹ ká pè ní predestination ó fẹ́ mo ju destination lọ àti predestiny rádà ó fẹ́ mo ju predestiny lọ torí pé lábẹ́ ìpele yìí àbí pin lọ́lọ́run ó bọ́ ti yọ gbogbo èyí tó kù tá a máa kà òun ni Allah subhanahu wa ta'ala jẹ́ kó ń ṣe ọlọ́run bá mọ̀ sallallahu alaihi wasallam wípé òun ti dágbo òun ti kọ àkọọ́lẹ̀ ogun tí ó ṣẹlẹ̀ ní tí ò dín thousand years kó tó dá sánmà àti ilẹ̀ òun ni ìpín ti àkọ́kọ́ ni ìtọ́lọ́sì pa aláṣẹ tó ní ó kọ́ yẹn náà Allah subhanahu wa ta'ala ni kul lan yusibana illa ma kataba Allahu lana sura olówàrí tauba ìwà anábì ṣàlàyé rẹ̀ fún wa ẹ obìmọ̀ okú ni oníyàwó okú ni ẹ ilé rẹ̀ ojóná ni ẹ ọkọ rẹ̀ ní àkídẹ́ǹtì ni bàbá rẹ̀ kú ni gbogbo irú fìtínà yóò wù irú àdánwò yóò wù ìbá ṣẹlẹ̀ sí wa láyé kò lè ṣẹlẹ̀ sí wa illa ma kataba Allahu lana àyàfi ń tọ́lọ́run ti kọ fún wa pé yóò ṣẹlẹ̀ ní ajá sí pé pẹ̀lú àyà yìí nǹkan yẹn ti wà ní àkọọ́lẹ̀ 50,000 years kọ́lọ̀n tó dá sánmà àti ilẹ̀ nínú àyà mi ọlọ́run ní má àsọ́ọ̀bà min musibatin fil ardi wala fi anfusikum illa fi kitabin min qabli an nadra'aha inna zalika ala Allahi gbogbo àmìwò yóò ìbá àṣẹlẹ̀ lórí ile ayé pandemic epidemic coronavirus gbogbo ẹ̀ gbogbo nǹkan yìí tó kárí ayé láàrùn yìí ní fìtínà yìí ti ń bẹnú àkọọ́lẹ̀ in tí ò dé ní 50,000 years lọ́wọ́ tó dá sánmà àti ilẹ̀ ẹ wá wo ọlọ́run wá dá wa lágara ẹ wo scientists wo ló tẹ̀ forecast rí ipe two thousand virus kan gbẹ̀lẹ̀ ayé kan ẹ̀dá kún mi mọ̀ torí mi ò expose lọ títí ẹ̀yin lẹ wà ní field of exposition ẹ bá sọ kẹ scientist kan bẹ tó ní by two thousand and twenty bóyá ká ti fún wa ní human assignment jẹ ká lọ sí sẹ́yìn lórí. <laughs> káwá ní alágbègbà ọ̀hún tó pòun súnmọ́ lọ́hùn tó kẹ̀ wá rìnà rẹ̀ àwọn sọ̀hún yẹn láàmọ́lẹ́yìn Christ mo ti máa ń sọ sáà tó gbogbo thirty first mọ January first wọ́n máa ń release the prophecy àbí wọ́n release ẹ̀ thirty first to January first two thousand and nineteen to twenty ṣe é gbọ́ pé kàn ti release tó jọ bẹ́ẹ̀ wípé by March two thousand and twenty virus báyìí yóò wà disastrous yóò tún fẹ́ pagbolé ayé irun tán tó ló ń gbà wípé àwọn ni <laughs> men of God mọ́ ń pa abẹ́rẹ́ men of God wọ́n bá wá mẹ́rẹ̀ káàkiri ló di wá rí <laughs> ìkan bá tún jẹnu gbèlègbèlègbèlè bá tún ní máàkì yẹ ó tún ní máàkì yẹ náà ó ní ó kà sẹ́yìn àkúsà mọ́ sọ́wọ́ rákàtà ọmọ sọ́wọ́ sọ́kúsọ kò sí o kò sí tún jẹ bẹ́ẹ̀ wà láti àfúsìkùn gbogbo àdánwò yóò ìbá ṣẹlẹ̀ sẹ́yìn náà lẹ́mìí ara yín ilà fi kìtàbín ní ọ̀pọ̀bẹ̀ ànàbẹ̀rọ̀ àhà àfikó ti mọ́ wà nínú àkọsílẹ̀ sáájú káwọn ọlọ́run tó ń dì kàn yẹn máa ṣẹlẹ̀ àfikó ti mọ́ wà nínú àkọsílẹ̀ sáájú káwọn ọlọ́run tó ń dì kàn yẹn kó máa ṣẹlẹ̀ eléyìí ni ìṣòbùbù àkọ́kọ́ nínú márùn-ún ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀jì tẹ̀síìrù yọ́mìn mìta ìpèbùbù tí ọjọ́ wájú ọlọ́run àti bọ́lọ̀ ń gbé àdéhùn rí èmi tí ń sọ̀rọ̀ lásìkò yìí ń gbọ́ mi àtàwọn ẹ̀dá míì tájọ jéèyàn o ó láwọn ọjọ́ kan tá a ti gbé àdéhùn covenant apilẹ̀jẹ̀ pẹ̀lú ọlọ́run وإذ أخذ ربك من بني آدم من ظهورهم ذريتهم وأشهدهم على أنفسهم ألست بربكم قالوا بلى شهدنا أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين أو تقولوا إنما أشرك آباؤنا من قبل وكنا ذرية من بعدهم أفتخذفنا بما فعل بما فعل المرسلون ọlọ́run bá ní ìwà náà Muhammad ṣèrántí ìgbà tí olúwa rẹ tó fọwọ́wọ́ bàrá di ànábì Adam gbogbo àrọmọbọmọmọmọmọmọmọ tí ó tara ànábì Adam jáde láyé ọlọ́run fi hàn ànábì Adam èmi yìí náà ń bẹ́njọ́ náà ìwọ náà ń bẹ́njọ́ náà àbí tó bá ṣe wípé àwa tá a ríra wa lẹ́nìí a lè tira wa mọ́dọ̀ àjànú lókù káàbà ti lè jẹ́ àjànú o gbogbo ènìyàn ni wá gbogbo wa yìí náà lànàbí àdámù rí ìjọ náà dépénú rí wáyà kan ṣùgbọ́n mùsùlùmí nìyí wọn náà nábì Adam ọlọ́run wá jẹ́ kó rí kan nínú àwọn ọmọ ọmọ rẹ̀ ó wá ń bi ọlọ́run léèrè pé ta lélẹ́yìn ọlọ́run ní ìkannú àwọn ọmọ ọmọ rẹ n'i Dawud ah, pé ó sì wá rẹwà ó wá sì tara sọ fọ́lọ́run tó wọ́n náà lára ọjọ́ orí mi bàbù fún lára ọjọ́ orí mi bàbù fún ọlọ́run ìwọ́kú lọ tọrọ rẹ̀ ọlọ́run bàtọ́ wá tásìkò tí anájà ń

wá sí bàràdì rẹ̀ ọlọ́run fọwọ́ wọn gbogbo ọmọ ọmọ ọmọ ọmọ ó jáde wà ashhadahum ala anfusihim ọlọ́run wá fi wọ́n jẹ́rìí àgẹ́sì ara wọn ọlọ́run lò wá ní ẹ̀rí àgẹ́sì ara wa bí wọ́n náà ti lè ṣe fọ́mọ tiẹ̀ náà ayé tí ó ṣe ló ń lọ yìí mo ti kówó skul fún ọ ó sì lọ́tà bó ní serious wọn náà máa gbé oat daddy i will i will i will ló ń sọ tó fojú tó tó ló fẹ́ lọ sí àbò lè fojú tó máa fojú tó ok gp ẹ bá lóòfin ní kí n ṣe ẹ withdraw mi kó o school ok ẹ ti ń bá gbọ́ pé ojú ẹ̀yìn ẹgbẹ́ kọ́ọ̀tù nǹkan ẹ mọ́ tọ́mi mọ́ ok tí wọ́n bá lọ fún yàn lóyún nǹkan torújù rẹ lè mọ́bìnrin káàkiri ìbò <laughs> dadi mi lè sí gbogbo yẹn a ó lè ṣe kí ló bí yẹn ṣe yẹn ó ń lo àgẹ́ǹtì yìí. ara ẹ̀ ọlọ́run wa ń fi wá ara wa alásùnmí rọ́bìkún sẹ́mi kọ́lọ̀ ọba yín tẹ́mọ̀ sí délé ayé èmi náà ń bẹ ní tọ́lọ̀ bílé náà ìwọ náà ń gbogbo ẹ̀dá tí ń jẹ́yàn pátá alásìlè rọ́bìkún tèmi kọ́lọ̀ náà ń kọ́lọ̀ tí mo yín kẹ́sìn ajẹ́rìí pé wọlá máa sàn bá délé ayé ṣẹ̀hídì náà ajẹ́rìí rẹ̀ bẹ́ẹ̀ ọlọ́ọ̀ni tí mo fi ń jẹ́rìí ara ni à ń tẹ̀kúlù yawmal qiyamati inna kunna an hadha ghafilin kó máa tó ìjọ alùkìyàmà kẹ́ máa níwọ̀ ọlọ́run ẹ a ti gbàgbé pé ká sìn ni ńgbà délé ayé owó táwọn ò já rántí pé ká sìn mọ́ tó lé ní ẹ̀rí mi màá àwòtẹ́kúlù ìnáma ṣùrọ̀kà àbáwùnà àbí ẹ̀yí tẹ́ máa mú wá ní ẹ́fídẹ́ǹsì ìjọgbìn alkiyama láwọn tán bá kú lórí ẹbọ tí wọ́n kú lórí ẹ̀ṣẹ̀ tí mú yàn kú nẹ́sìn kẹ́ máa sọ wípé àmàbaláwa wọn jẹ́lẹ́bọ̀ nígbà wọ́n sì jẹ́lẹ́bọ̀ àlè fìlànà wọn ńlẹ̀ láti tọ̀lànà wọn torí pé àlè pa rẹ́sìn kí ká mọ̀ wá sọ̀rọ̀ òdílé wa mọ́ wa gbogbo yẹ́ta mi ba'dihim lẹ́yìn lẹ́yìn ọmọ ọmọ làwa jẹ́ sí wọn akànbásà lúwa ti ń tẹ̀lé àtàwọn ọgbọ́dọ̀ kú láti ṣe kèsì pàwọn lákan lẹ̀sẹ̀ bọ̀ <laughs> tọ́nà tó dáwọ́ ọdún màá wá tó máa wá gba àwọn evidences gan tí ó wà reasonable nígbà máa ń lọ ọlọ́run yóò máa ń lọ ọlọ́run àwa náà kọ àwa kàn propagate ẹ̀sìn àṣà olúwa ni àwa kọ́ la má ṣàyẹn wá òbí wọn náà bá tẹ jẹyàn yà àwọn babaláwa yẹn ló jẹyàn yà kí àwa lẹ́nì káwọn mọ̀ rí yà jẹ ọlọ́run torí ẹ̀ mo ṣe ń pè yín o ń ṣe yẹn ni àtàkùdírú àtàní ìpè gbogbo ẹlẹ́ẹ̀kejì nìyẹn níjọ́ta bọ́lọ̀ bá gbé àdéhùn ìfòmùtẹ́ lẹ́ẹ̀kẹta àtàtàdírù lòrùmúrí ìpèbùbù ti ojú ọdún kẹ́ẹ̀tì kí ni tójú ọdún àlẹ̀rùmúrí èyí tá lò fọ́dún kan yìí nà mọ́ wáyé ìgbà tí Allah subhanahu wa ta'ala tó ní fíhà yufraku ọlọ́ọ̀ni ní alẹ́ òru Lailatul Qadr làwọn náà mọ́ yànnà na gbogbo àlámọ̀rí ẹ̀dá kọ́dárù èyí tá a lò lọ lọ́dún tó kọjá tó bá di ní rọ̀mùdọ́ọ̀nù yìí lóru Lailatul Qadr ọlọ́ọ̀ba yóò tún rí sọ́ọ̀fù àwọn nǹkan míì nínú ètò kọ́dárù wa ló fi ṣe wípé súnà náà sọ́là mo fi gbà wá yànjú wípé òru mẹ́wàá wà gbẹ̀yìn rọ̀mùdọ́ọ̀nù àbí mẹ́sẹ̀ẹ̀sán yẹn ni ẹ má fi sun oṣù oorun àtòkù yìí ẹ má jọ́sìn fọlọ́hún tó tó láàárín mẹ́wàá yẹn náà ìlàdùn kọ́dìrì ó wáyé orí wárè ọlọ́run tún máa ń tótó ṣe bóyá tí èèyàn ti ń lóbọ̀ wá tí ìwò ìnira pọ̀ gbogbo ẹ̀fà fi àwọn ti ọ kó yí padà sí pé wà ń ìpele kẹta gbogbo àwọn kan wọ̀nyí ni gbogbo àwọn kan wọ̀nyí olóní àlàyé nù ṣùgbọ́n àsìkò olókù wa ń gbápá mára ẹlẹ́ẹ̀kẹrin àtàkùdérù lè rímúrí ẹlẹ́ẹ̀kẹta tí mo sọ yìí àtàkùdérù sanáwí ni wọ́n ń pè àsanáwí annual predestination ẹlẹ́ẹ̀kẹrin àtàkùdérù lè rímúrí èrùdọ́lọ̀ wọn bá ń pa lórí ìtàfilùsẹ̀mí ayé wa ló dìndí ilé nígbàtà bá ń bẹnu kùn ya wa ọmọ ẹ̀dá òbí ẹ̀mí yìí rẹ̀ ogójì ọjọ́ àkọ́kọ́ ó ń bẹ ní àtọ̀ lásán ogójì ọjọ́ yóò di yóò di ẹ̀jẹ̀ kíkí ogójì ọjọ́ yẹn oní ogójì ọjọ́ ẹlẹ́ẹ̀kẹta yóò di bá ṣe ẹran four to five months nìyẹn àbí formation ṣẹlẹ̀ formation ṣẹlẹ̀ wàyúrù sàlò ilé ìhìmẹ́là ọlọ́wà ránṣẹ́ mọ́lákù kan sí mọ́lákù yẹn là ń pè ní mọ́lákù rúọ̀ mọ́lákù táà ń fi ẹ̀ ní rán tí ẹ̀ ń tàbá fẹ́ dá sílé ayé mọ́lákù táà ń fi ẹ̀ ní rán tí a fẹ́ dá sílé ayé a máa ń gbọ́ dáadáa àwọn nǹkan kan bẹ tọ́lọ̀ bọ́ ó pa láṣẹ wípé mo ti fi nǹkan yìí sára ẹ̀mí ẹ̀ papọ̀ lẹ́ẹ̀mọ́lá yuktabu bí káàkiri rìsì àrísìkì tó fi lólé ayé yóò mọ̀ bùn yẹn ni wọ́n mọ̀ bùn ni wọ́n ti lẹ̀mọ́lá alátọ̀jọ́ náà yóò tọrọ jẹ ni yóò mọ̀ fún yẹn jẹ ni yóò sì máa rí owó sójú kò ní bá wọn ní láyé <laughs> ìyẹn iṣẹ́ central bank tó tún darí ilé ó tó ń tọrọ owó ìbéèrè tábẹ̀rẹ̀ ní pé jọ́dún ṣe central bank yẹn bóyá security ló ń ṣe sẹ́ẹ̀mà iṣẹ́ ti security o àmọ́ tó túmọ̀ sí pé central bank yẹn bá ti ní iṣẹ́ ilẹ̀ tó sì mọ́ kó wálé ní ẹ pé báńkà ní ẹ̀ẹ́sẹ̀ wá náwó fún wa náà mọ̀lẹ́bí wọ́n tẹ̀yìn bá jẹ́ báńkà ó ti sọ èèyàn dolówó síbò báwọn èèyàn fojú tó wọ́n báwọn pawọ́ kà ní tó lónìí kí a mọ̀ dídá dáa ìṣe kàn jẹ́ báńkà àwọn owó oṣù àwọn ọmọ yín àwọn àbúrò yín ẹ̀ lè san ẹ̀ kàn jẹ́ báńkà ṣé má lẹ́yìn báyìí mọ̀jọ̀ wá pààyàn lẹ́kún o ṣé owó olówó kókó wálé àbí owó oṣù ti tiẹ̀ ní gbogbo ní ìṣe yẹn tó sọ̀rọ̀ bá ti parí fún ogun ẹ̀ ó parí tó bá ti mú tó bá ti ha tán ó lè mọ́ débi dẹ́rù bóyá kó dé níjọ́ náà kọ́ wà ájálì hí ẹlẹ́nu gúgùn ní ó jẹni ẹlẹ́nu kúkúrú ní ó jẹni wọ́n kọjọ́ náà ah ọ̀rọ̀ aráyé wá lè báyìí o ó pé dèdè 40 years báyìí wọ́n ti pa wọ́n jẹ́ ó dààmú títí ó parí sẹ́fìsì rẹ̀ ń darí bọ̀ láti sẹ́fìsì báyìí wọ́n kàn pa sójú ọ̀nà nínú mọ́tò sàbí kò sí natural death nílẹ̀ Yorùbá àbílẹ̀ aláwọ̀ dúdú lápèjúwe ẹnu wa mo ti kọ́kọ́ gbọ́ èbó kan rí lẹ́nu ẹnu wa mo ti gbọ́ mo ni mo wá ní this is an Africa concocted English word untimely death èbó ò gbọ́ rí láyé kí ló jẹ́ untimely death lọ́dọ̀ èbó ẹ ti mọ̀ pé èbó tí wọ́n gbé wá láti inú àkídà Yorùbá ni yẹn ní ikú tí ò tọ́jọ́ tí ti lò tó wá mú èyí ti lò

ẹ̀dẹ́ nìyẹn ìyàn alákìídà burúkú yìí hmm, ọ̀rọ̀ ẹ má sì ti bọ̀ làkàyè náà ni ẹni okúkú ọjọ́ èpè awánijó wo ló jẹ kọjọ́ èpè tó wá kú sáájú ọjọ́ yẹn ẹ̀yin wá ní àkídà burúkú àánú ẹ̀yin gẹ́gẹ́ lẹ lákìídà burúkú náà because iṣẹ́ ẹ̀ ń pa rẹ̀ lẹ́sọ̀ yìí wà ájálì yìí ń ti di oṣù mẹ́rin okùn gbogbo etí ó lò láyé lọ́jọ́ orí bóyá ìjọ tí wọ́n bá láwọn pẹran súnà níjọ́ keje ní ó jáde ní ayé ni yóò wà ní ọmọ burúkú tí ò dógba súnà ẹ̀dàkú kí ni ẹ̀sẹ̀ ọmọ yẹn tó ti pọn lókun ọmọ ni ọmọ ni ọmọ tó wà ní súnà tó bá tí lọ kọ báyìí tó bá kú ẹ̀rí bó ṣe pupa omi ni ó ti dá èwo lọ́lọ́ ìwọ́n náà sàkíyèsí rẹ̀ ń jò ní ebómi ń yanú lé tójó sì rọ̀ òdìbómi ṣe ń yanú tójó rọ̀ ọmọ omi ní mọ́ lẹ̀ kára tí ó ó bá tiẹ̀ lọ nìyẹn kọ́lọ̀ kó ọ tó wúlò àkídà ń bẹ́lẹ̀ Yorùbá àwọn àkídà tó pé tí bá gbó èèyàn yóò sì ṣòro fún yàn láti gbé so ajali yìí tí ó lò láyé ìbẹ̀nú àkọọ́lẹ̀ wà ẹ́mẹ́lì yìí iṣẹ́ tí ó ṣe láyé pàṣọ síwájú sẹ́wọ̀n lóṣù tó fi jẹ́ ìyànláyé ṣẹ̀kí yóò ní àwọ̀sẹ̀yì olórí rẹ̀ ni ó yà ní olórí ibú ni ó yà ní ọlọ́mọ́síwá lórí ibú o ọlọ́mọ́síwá lórí ibú o òun lànàbì sọ̀kalẹ̀ síbí tó ti gbogbo wà ẹlẹ́rí ibú ni mọ̀ kò ní lọ yóò dùn bẹ́ẹ̀ stand up sit down ẹja lọ síbí ibi ó kọ́ ní òjò ẹ wọlé iná òjò nílé tó ń gbogbo ti láyé kí gbogbo yín dá ìjọ papọ̀ kẹ́yí alámọ̀ràn pé bísínẹ́sì ẹ ẹ gbogbo ndị tẹ́sán ile gbaa lè gbà wọn lè rí tèmi ni wọ́n sì ń kó owó yóò mọ ọrùn náà ni nígbà tí ò ní gbà kò sórí ilé fún ni òun náà ni àwọn àfáà yìí àwọn bá ti lẹ́nu tọ́rọ̀ rẹ bá dé ìhùn ilẹ̀ pẹ̀lú kọ́dárù ní bá ti yín lọ torí pé ẹ̀gúngún tọ́lọ̀ wọn bá fún bó ti bọ̀rọ̀ ẹ̀sìn náà ni ẹ mọ̀ ń wọ wọ ok gẹ́mi náà dàbí wọn náà ṣe dàbí bó lẹ́nu yẹn ṣe dà tó dólé ní tó di àmúrọ̀bà ní torí pẹ́ni yẹn ṣe súnmọ̀ ẹ̀ gẹ́mi náà dàbí ṣe dàbí kí bó ló ṣe dà ilé gbogbo gbàlẹ̀ ẹ̀yẹ̀rọ wọn rán sọ kò sígbàtẹ̀ ẹ̀yẹ̀rọ wọn rán sọ rí láyé tàbí balẹ̀ lára yìí bó bá tún sọ̀rọ̀ kan tí ẹ bá ní á ah, yẹn takọ àkídà Islam alákìídà ẹwà ní ọ̀rọ̀ títà yìí wá sùwà o pọ̀lọpọ̀ àwọn títà wà ní oṣẹ́ yẹn lọ́kàn ń bojúmọ̀ ni ìwà wọn burú jù ìwà wọn burú wá dáa ìwọ náà bojú náà ẹ mọ̀ lè dààmú mọ́ wúwà lẹ́dẹ̀ kọ́ darọ́ fàhádà tí lọ́ọ́ pé tí ẹlẹ́mọ̀ láyé ẹ̀ níran kan ní ìmà ẹ rọra pàtì bá ti yín lọ ẹ ti gbìyànjú torí ẹ̀ mà kọ́lẹ̀ tó nǹkan ó sì sí pé lásìkò yẹn náà làkọ́lẹ̀ yẹn mọ lára ẹ̀ bóyá lẹ́yìn ọdún bíi mélòó kan ọlọ́run padà wàá sàánú òun náà tí ó padà wàá lẹ́sìn yẹn gan ṣe ju ni ẹni ya agégo ìjọ kìíní àná ó ti bẹ́ẹ̀ di mohadidu lẹ́nu agégo zì ní kò yé wa ó yé wa báyìí agégo yóò mú débi pé ọlọ́tí gan ní ètò mú tó tán nígbà tó rẹ̀ dé ó kí ó lọ ni oní ma kó tì mọ́ bùkà tó mọ́ muslim ìwọ́tí kan wáyé wà ní ní ti wá lanre ní dị bẹ́ẹ̀ ni dị ní a ní pé kò sẹ́tọ́lọ̀ ò sàánú náà ni wọ́n tọ́lọ̀ bá ń sàánú tó ń rí kádàrá gidi lò lẹ́nì nínú ẹ̀sìn inú ayé ni mọ́ dúpẹ́ fọ́lọ́hùn torí àmì tó wà lẹ́yìn tó ń lò torí àti tọ́rọ̀ tí ò sí mọ́ fi yẹyẹ mọ́ pítì rẹ̀ ìmúgbàgbé rẹ̀ náà àdúrà torí pé gbótò òun wà lẹ́nu ọlọ́ọ̀lẹ́ padà ṣe kó wá ṣe fóun ní ó padà jẹ́ kí wọ́n lò kẹ́yìn ayé èyí tí wọ́n wà lẹ́nu ìlú ó padà wà lò kẹ́yìn ayé ìtìtì èbùbù ẹlẹ́ẹ̀karùn-ún òun ni kádàrà ojoojúmọ́ tá ń lò Allah subhanahu wa ta'ala wà fi ṣẹ́ni ọlọ́run ní gbogbo tí ń bẹ ní sẹ́mà àti ilẹ̀ náà ni wọ́n ń béèrè nǹkan lọ́wọ́ ọlọ́run náà ni wọ́n ń béèrè jíjẹ múmu ìná ìlò wọ́n ń rẹ̀ lọ́wọ́ ọlọ́run kulla yawmin huwa fi ṣẹ́ni gbogbo ọjọ́ láyé lọ́lọ́run bá ń bẹ lẹ́ni tí ń ṣiṣẹ́ eléyìí náà ó jẹ́ agbọ́yé wípé an erroneous ideology lọ́dọ̀ àwọn Seventh Day Adventist Church members tutugba tọ́lọ́run bá dá sámà àti ó dá yàtọ̀ ní tán kẹfà ọlọ́run asinmi. sinmi túmọ̀ sáwà náà tún yẹn o pé ọlọ́run wá ọlọ́run sinmi bí bó kò sígbà tọ́lọ́run sinmi o torí pé ìsẹ̀mí ká sinmi àdínkù ni ajẹ́ tó rẹ́yìn lèyàn sinmi ọlọ́run sí sọ́sánmà àti ilẹ̀ kò ká ọlọ́run lágbára níláyé ọlọ́run wá ní mo ṣe ń sọ́sánmà àti ilẹ̀ ìdísánmọ̀ òwò sílẹ̀ náà mọ ṣebóde ó ti wá sú èmi ọlọ́run ti rẹ̀ mí ò kẹ́nìkan tó wá hẹ́pù mi ò kò ṣẹlẹ̀ níláyé eléyìí ni àwọn ìpele ìpín kádàrà so bí wọ́n ti jáde lára ìkọ̀ọ̀kanú ara wọn ẹ̀ẹ́dẹ́gbẹ́ bá ti ṣe àlàyé ẹ̀ èyí tí àwọn ọ̀sán làmù sọ fún wa fọ́nà ọba ti dá ṣáájú ó dá sẹ́mà ní 2000 years ara bẹ̀ ní ìpele kejì ti jáde tàbí gbé àdéhùn pẹ̀lú ọlọ́run ara ìta ti gbé àdéhùn pẹ̀lú ọlọ́run òun ni ti ojú ọdún òun ni ti ìtàbílò sẹ̀mí ayé tí mọ́lákù sọ́lọ̀ ọ̀rọ̀ gbogbo akafẹ́rẹ̀ ní sí oyún ọ̀nà ìbẹ̀lẹ̀ ti jáde lábára ẹ̀tìyàn ti jáde onítojú ọdún ti jáde lábára ẹ̀tọ́jú ọdún ti jáde ní tojoojúmọ́ ayé òun ni musulmi ò gbọdọ̀ fi fi àdúrà lẹ̀ kó wá gbára lé orí ìpín ìtàkọ́kọ́ yẹn pé ìyẹn nìkan náà mo gbàgbọ́ ní gbogbo mẹ́rin tí mo fẹ́ sàdúrà fún ẹ ń pè rẹ ní akírun ẹ máa náà ẹ mọ̀ lẹ̀ pèrún ara torí pé káyé gbà wá máa kọ́dárù ọlọ́run ọba àwọn afáàmọ́ sọ wípé yóò lọ́hì láyà kọ́lẹ̀ àléyà àti àtìrí ọlọ́run ọba ní kọ́dá kò sí ẹ̀dá kan àdúgbò síwájú tójú rẹ̀ tó wọ́n tẹ̀ bímọ ẹ lọ wo akọ̀sẹ̀jẹ́ ayé ọmọ yìí ọmọ ológo ni àbọ̀mọ kìnìkan kìnìkan kìnìkan eléyìí gbàgbọ́ àwọn tí nǹkan òye nínú àwọn ẹ̀dá èèyàn ni torí àlè pínlẹ̀ yorùbá nìkan ló wà ṣùgbọ́n a lè rí tweet díẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà sọ́dọ̀ àwọn africans tí ò ti sí ìmọ́lẹ̀ súnà àgbọ́yé ẹ̀sìn tó lọ́pọ̀lọpọ̀ àyè má gbọ́ ọmọ kan yí adé káàkiri má ẹsẹ̀ bí ẹfẹ́ wo àkọsẹ̀jẹ́ ayé rẹ̀ ọmọ bo ni kò fẹ́ irúṣẹ́ wo ni kò ṣe tẹwájú tó má ti lọ gbogbo àwọn àyè wọ̀nyí tó ti gbọ́ àwọn kan wọ̀nyí níjọ́ kẹjọ àbíjọ́ keje tó ń gbọ́mọ lọ́ọ̀bẹ̀ àbíjọ́ tí wọ́n kọ́ bí tó ń gbọ́mọ lọ́ọ̀bẹ̀ lórí tí wọ́n bá sọ fún wọn yẹn nígbìmọ̀ bọ́mọ yẹn lò láyé orí tí ó sọ fún wọn yẹn nígbìmọ̀ bọ́mọ lò ìgbà tí mo bẹ inú oyún rẹ̀ wọ́n rà wọ́n kan báyìí fún mi and that is why ìgbà tóun náà sì délé ayé ìgbà táwọn tó kù ẹ̀ bá ní àwọn òjẹ tó bá ní táwọn fẹ́ jẹ rèé tóun bá ti ní òun òjẹ ní bá lóun fẹ́ jẹ la máa rà fún subhanallah ẹ wá sọ́dọ̀ Ọlọ́run ẹ ah, nítorí àyífẹ́ kó bínú gan bọ́ tó bá bínú sí wa àwa gan mọ̀ ń mọ̀ nínú iṣẹ́ wa kọ́ ọmọ wa bínú ó ah! mọ̀ bọ́ wọ́n ti idolize ẹ̀ wọn sọ́dọ̀ ọlọ́run onímọ̀ pàṣẹ inú ilé mẹ́rin mẹ́mọ́ lọ ọmọ àgbà ni ọmọ àgbà ọmọ àgbà tí ó fi kó wọn ní lẹ́bẹ̀ yìí ọmọ àgbà ni kò sẹ́ni tí orí àkọsílẹ̀ ìyá wa ní kàfúnra wa lẹ́ẹ̀kan nípa wọ́n ní man haddathaka wọ́n sọ fún Masruq lára àwọn ruwatu wọn ni lára ọmọ kéwù yàwó Aisha ni Masruq wọ́n sọ fún wípé man haddathaka gbogbo ẹni yóò tó bá sọ fún ọ annahu ya'lamu ma fi ghadin tó òun mọ tí ó ṣẹlẹ̀ lọ́la faqad kadhib irú ẹni bẹ́ẹ̀ ti parọ́ lẹ́yìn náà wọ́n sọ wípé wa ma tadri nafsun madha taksibu ghadan yóò sì rí bẹ́ẹ̀ ìjọ tó ń ṣe ọlọ́run ọba sallallahu alaihi wasallam tó fẹ́ ìyàwó Aisha sílé tí ìyàwó Aisha náà ń jẹ́ ìyàwó lọ́dọ̀ ìyá lọ́dọ̀ òṣìṣẹ́ ọlọ́run àti sọ́dọ̀ àtọ̀sẹ́lá kò sí mọ̀ pé ìyàwó Aisha ò ní bímọ láyé kò sí fànàbì kò fún ìyàwó Asma tó bí fún ó ma ń fèrè wá sọ́dọ̀ ìyá wa Aisha náà ma ń pè yàwó Aisha ní Ummu Abdullah wọn ò fúnra wọn lóyún àárọ̀ dalẹ́ ní ìbèrè sí pé wọ́n bímọ so anábì náà mọ̀ bọ́lá ti fẹ́ràn anábì tó mo wá fẹ́ wọlé sí yíra èyí tẹ́ pé anábì ló láyé lọ́rùn ṣé anábì tó láyé tó lọ́rùn ni ò nílé sọmọ fúnra rẹ̀ látara ìyá Aisha tó gbé wa Khadija radiyallahu anha ẹni tí Ànábì tún fẹ́rẹ̀ jù náà àwọn ìyàwó rẹ̀ ní ẹwà Aisha radiyallahu anha òun ni òní wá ní gbọgbọ́n wípé à èmi mo láyé àtọ̀run gbogbo tí ń jọmọ mi ní búyàn ìṣe wá ní búyàwó mi lọ́mọ ó sọ náà ilé ayé ìyàwó lọ wọ́n ti padà lo ọjọ́ orí tó tó ni wọ́n ọlọ́run ti fi ògele ó ti fi ògege gé nínú Qur'an kò sí ìyàwó ànábì kan tó tọkọ mọ́ tó tọkọ ní mọ́láyé màtá ànábì bá kú sá wa ma kana lakum an tu'dhu rasulallah wala an tankihu azwajahu min ba'dihi abada inna dhalika kana 'inda Allahi 'azima gbogbo àwọn ìyàwó ànábì ẹ nígbà ìyàwó rẹ̀ wù mí kò sí tó ń jọ bẹ́ẹ̀ àwa tá a kù tájọ ọmọlẹ́yìn ànábì bí kanú wọn bá kú àwa tó kù tó fi ilẹ̀ a lè fẹ́ ìyàwó rẹ̀ gẹ́gẹ́ bí ìyàwó òun náà lè tọkọ míì ni ṣùgbọ́n ìyàwó ànábì kò ṣeé ṣe sùkátẹ̀ ní mú ló ṣeé ṣe ní sẹ́wọ̀n bí àbánú ẹ̀yàwó ó padà rì márì so ẹ̀ńtọ́lọ̀ wá fẹ́ràn jù láyé kò ní kápá ìyẹn làwọn kan wà kó sínú wo kankan ìwò àjànú náà wà ní àtibọ́ rí kò sí bóòbí mọ́ àmọ́ àwọ̀ abọ́ gbà wájú ọlọ́run á jẹ́ ọmọ gbà fún ọ ẹ jẹ́ ọmọ gbà mọ́ ọlọ́run lọ́wọ́ rí ní o mọ yorùbá àwọn sọ̀rọ̀ ah, ah, bàbá tó yẹ kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀ pé bàbá sì ń ṣe pé ṣé ká sẹ́wọ̀n ní general hospital àbí kí ló ṣẹlẹ̀ ẹ ti ń sọ ojú sọ pé bóyá ti wà ní ọpọlọ

kó wá ní gbọ̀ngàn gbọ̀ngàn pẹ̀lú àwòrán súnà lára èèyàn wọn èrí ìran ti wà torí bó bá tẹ̀ ní ìgbà tètè bá fi hàn bó ní ó ṣe sọ wọ́n mú mùsùlùmí tí kò bá ti yínà ni wọ́n ń kó pápá mára àwọn ìyàwó ma wá sá káàkiri ọ̀rọ̀ abiyama ọ̀rọ̀ ọmọ ẹ̀ tí wọ́n sọ yìí wá o àtẹ̀jẹ́ yìí wá o àwọn ìyàwó náà bàbá wa náà ìyẹn kan ò rí kádàrá o níparí pé kọ́dàrú gbígbàgbọ́ tó ní ká mọ́ wá asbab alkọ́dàrú la yunafi al-akhdha fil asbab ìgbàgbọ́ ní kọ́dàrú kò ní ká mọ́ sí gbìyànjú ká mọ́ sàájò tí islam ò takò ìgbàgbọ́ nínú kọ́dà kò ní a mọ́ wọ́n ní àfa wa dáadáa yìí wọ́n jáde níjọ́ kan wọ́n bá wọn sàhábà kan lọ mọ́ṣáláṣí mímọ́rù wọn sọ fún wọn ó dàbí àsìkò ìyá lẹ́ta bí ká ní mo bí nine thirty ten to ten to eleven thirty or twelve kí lẹ́yìn ń ṣe nínú mọ́ṣáláṣí lásìkò yìí wọ́n ní àwọn jọ́sìn fọ́lọ́run àwọn sàfà àwọn sàfàlátù mọ́rù ní àfira yín nìsín ẹ jáde ẹ̀yin rò pé sọ́mọ̀ ó rọ gold àbí lọ́wọ́ àwùjọ fà ẹ̀yìn rò pípọ̀ mọ́ tẹ́kí ni yóò rọ gold àbí lọ wù sílífà èyàn ló ń gbọ́rọ̀ ìmánì àti ju agbọ́rù lọ èyàn ń ṣiṣẹ́ èyàn ṣe tọ́ ẹ ibi bá jókòó sí lójú ti wá ń bá náà wo rẹ̀ débẹ̀ ẹ̀dàkùn àfà wàhálà wájú mọ níwọ̀n mọ́jà sáré mọ́jà gbogbo àwọn eré gbogbo ń sá yìí bẹ́yẹn bá gbọ́ lọ́ngbọ́ akọ̀tàwà kú nìdí àwọn ọmọ ìyá wa akọ̀tàwà kú nìdí but jáde tẹ́ lọ ẹ̀ ń ṣiṣẹ́ náà iṣẹ́ tẹ́ bá ṣe tẹ́ rówó kó tẹ́ rówó lẹ́fí lọ jáde ẹ̀yọ́ máa dé jáde máa sọ lọ́wọ́ tó káwọn èèyàn mọ́ ti sẹ́ kọ́ máa lọ jáde kiri ayé ní ògbà wá afẹ́ lọ bí àwọn sẹ́ẹ̀kì inú Islam tí wọ́n ṣìnà nílò ọ̀rọ̀ kọ́dà jamaatu tabligh ní gbogbo ilé ayé ta kó mọ́yà yìí tá à ń sáré lọ tá à ń sáké níyàn láti sáà gbé gbára lọ́lọ́run níbo ní pàápàá bó ti ká gbára lọ́lọ́run ní ẹ kódà bó ti pé náà mo rìn o fi dé di oko jáde kájẹ̀ ló lówó lọ́wọ́ oúnjẹ tó ń jẹ òun ni náà bẹ́ẹ̀ bá ń pààyàn nínú kọ́dárù ni bá yóò kí lẹ́yìn ó jẹun lè yóò láì jẹun bá wà ni wípé inú mo wà ó sì wọ sọ yóò tí ó fi ó ní yóò ọba bẹ̀rẹ̀ náà kọ́lẹ̀ tó máa bímọ láyé máa ó kú bímọ ẹmọ́ lẹ́sẹ̀ wá rà ní ní kẹnu tó bèèrè ní níyàwó ṣùgbọ́n máa bímọ tí ọlọ́run gbé kalẹ̀ bẹ́ẹ̀ alhamdulillah mo ń bẹ lọ́hùn kí n ní ọmọ bíi sheikh islam tèmíyà bíi elmam mukoyim bíi ọmọ bẹ́ẹ̀ bíi irú àwọn sàhábà mo ń bẹ lọ́hùn kọ́lọ́hùn fún mi lọ́mọ sọ ẹ wọ́n wá ní àwọn bọ́dà kẹnu sí yín èyí ò ní fẹ́ẹ́ yìí nílọ́kọ̀ kọ̀tùmá bímọ ah bóò lẹ́sẹ̀ bímọ so ó ṣe déédéé wípé mi ní kàdé family school lọ ṣùgbọ́n màá di professor èyàn lè di professor mo professor olódo tó ń pé ó parí family school ó lọ country. ó lọ science institution ó sì lọ di professor so alqadaru la yunafi alaqda bil asbab tó bá ti kírun tán láàárọ̀ tó sàkárù rẹ ọ̀nà ẹ̀jẹ̀ rẹ ṣe kí ni mo pọ̀n mọ́mọ́ ẹ̀jẹ̀ rẹ pọ̀n fọ́níṣọ̀ ni ọ lọ gbámọ̀ rẹ mú dáadáa ó ń ṣe ọlọ́ alẹ́ sọ́lá tó sẹ́lá ó ń ṣẹ́bí sọ́lọ́ bá yí jáde láàárọ̀ táwọn èèyàn bí léèrè bó ṣe ń dààmú kí ń dààmú odò ló lọ ní oko ló lọ ní bísínẹ́sì ló ń ṣe ní kí ló dé ó ní ìyàwó àtọmọ mi mo fẹ́ wá tí wọ́n jẹ fún wọn ó ṣe ọlọ́ ni fọwọ́ sí jihadi fi sabilillah kan wa joko nu le mo wa kan mo wa fa ti suba ya rozaku ya rozaku ya rozaku ya rozigu ya rozaku ya rozigu kana o mai yawa lọrọ ti o pa yan lẹnu Ụlọ wa ikun ni Ele náà ni màá fi kásẹ̀ ìtòlẹ̀ ẹ̀dàgùn ọlọ́run ọ̀rọ̀ kọ́dárù ni àwọn èèyàn sì nàgẹ́ níbi ọ̀rọ̀ kọ́dárù láwọn tó èèyàn sì ń wò pé bóyá wọ́n fojú kàpá bẹ̀ jẹ́ onísúnà ọ̀nà bá rẹ̀ tó jápa wá ní ọmọ mi ọkọ fún ọ wálé tó mú wálé yìí bí mo ti ń wo àwọn eléyìí ègbélé o àwọn eléyìí ègbélé o ọmọ ní ó tẹ́mi lọ́rùn mo ti fẹ́ sí kára mo ti mọ̀ṣàlá kò sí àwọn bá yọ̀nda lẹ́yìn oṣù bí méjì ọmọ kéwù àfà ló ń sọ ilé ìfẹ́ o tó sojú ẹ̀ kése tó bóyá bí ń yẹn wọ́n gbọ́nù rírí ayé rárá ó ní ọmọ wa wálé bótú ọ̀bá ti rí nínú jẹ̀lìbáàbù nù kọ́bùrò tí wò pé ọmọ mi yìí ti bígbà pé èèyàn rù bọ̀tọ́ sì wọnú léjá kí ló dé ó sí ojú ojú ah fóònù tí wá rí báyìí àwọn àfáà mi wọ́n lọ jáde wọ́n lọ sí láti bí ìjẹta mo sọ fún ẹ tẹ́lẹ̀ náà níbẹ̀rẹ̀ pé tó mú wá àwọn alárìnká ni wọ́n wọ́n máa ń rìn káàkiri ni wọ́n èyí sábà dúró lójú kan ó sì ló tẹ́ ọlọ́run ìjẹ̀wá sílẹ̀ ní tó gbà náà fẹ́ máa lọ wọ́n fún mi ní tẹ́sùbà wọ́n ní kí máa sí la ilaha illallah wahdahu la sharika lah láwọn olùkọ́ lọ́lọ́ hamdu ẹgbà eh, tó wá kọ́ ńkọ́ sí bá ti kára nábì ni eh, wọ́n wá ní kí n máa fàájọ́ ṣùgbọ́n pé n tí mọ̀ jẹ́ kí n máa mu ọlọ́run máa pèsè rẹ̀ gààrí ńkọ́ ń ò fi ilẹ̀ sẹ̀mó ẹ̀wà ráìsì iṣu bàbá ni ní sẹ́wọ̀n náà wàá ṣe ni ó ní mo ṣe gbàtọ́ tí gbójú ojú ń mi mi lé ṣe mọ́ lóòjẹ́ ń wálé pé bàbá jẹ́ ò gbàgbà ẹ̀rọ yánú sọ ó ti wálé náà nù ẹrù ẹ tó wà lọ́bọ̀ fún o ò sí ìlọ́kọ̀ ṣẹ́pọ̀ ẹ̀dá sọ̀rọ̀ kọ́dàrù lélẹ̀ yìí ìwọ tó sì fún ẹni tí lọ jáde yìí tó fún ìyàwó nígbà ṣùgbà kó mọ́ ṣe láìlà láàfù adáwọ̀dáṣẹ́ owó ló kú sọ́ọ́sì lọ jáde o ó ti fẹ́ owó yẹn ni o kò sí lébú lára owó yẹn lẹ̀ fún ìyàwó gómìnà àgbàdo ìjẹun wọn wà ní tẹ̀ bá gbọ́lọ́ ń gbọ́ tẹ̀ bá gbọ́lọ́ ń gbọ́ kódà nínú òkúta báyìí nínú àpáta báyìí èyí ó sì ọ̀nà ń bẹ̀ gbọ́lẹ̀ tí mo rí gbogbo irú àwọn àsàtúrù láwàlí lẹ́yìn àsàtúrù láwàlí amúyẹn wa ni ànábì kọ́ wa lẹ́kọ̀ọ́ gbogbo ìṣẹ́ṣẹ́ tó kọ́ wa lẹ́kọ̀ọ́ pé gbọ́kọ́dárù gbọ́ àtìbáàbù náà anábì tó wà strategic lẹ́yìn nígbà tí ó kó gbòòrò mọ́kà tó lọ mọ̀jìnà o plan àjọ ẹ̀ débi wípé lẹ́yìn kọ́dàrú ọlọ́run ọba ọlọ́run fún èdè olùsọ strategize dáadáa táwọn àwọn ta sílámù sí kí n tún òkun rama bẹ́ẹ̀ Abubakar Abubakar àtànábì ń lọ lójú ọ̀nà àwọn èèyàn Abubakar ìdára ní ni ó sì Abubakar ìlérè wípé káríyà ni wọ́n pè nínú bàlágà ó ní sẹ́yìn lẹ́ni sẹ́yìn sọ yìí òun ni ẹni tó mọ̀nà sí fi mí mọ̀nà nítawọn yẹn ń gbọ́yé ni wípé ibi sàn jọ ń lọ Abubakiri ò mọ́ ànábì ní fún Abubakiri mọ̀nà Abubakiri ní fi ànábì ní fún Abubakiri mọ̀nà nítorí gbàlérò ni pé ìwúgbú mọ̀nà ní ìsìlámù náà tẹ́lẹ̀ àmẹ́ni yìí náà lọ́lọ́ nǹkan lọ́n lò ti fi mímọ̀ lọ sínú Islam ṣùgbọ́n táwọn kèfèrí yẹn ń gbọ́yé ni wípé àtàtí wọ́n ń pàdé ní pẹ̀tọ̀ Abubakar ń lọ bí káàtọ́ ọkùnrin ṣùgbọ́n kùnrin ló mọ ibi tí wọ́n ń lọ Abubakar ò mọ́ ṣé kìí tara akíkú bilẹ̀ asbab ṣé kìí tara rẹ̀ kí ẹ̀ wá níbi tọ́ka bá jòkó sí ibẹ̀ lọ́jọ́ rẹ̀ ti wá ń bá ó wọ́kù òun ó gbìyànjú náà wọ́ jáde kẹ́lọ́ sọ́hánà wọ̀ sàánà ó já rí gbọ́yìn jù báyìí lọ a ní àwọn àfáà súnà dandan lẹ̀ yorùbá tọ́lọ̀ ń kan wálé èyí tó bá tún wà lójú lọ́rọ̀ kọ́dà ká máa béèrè lọ́wọ́ wọn ẹni tá a sọ yìí èyí tó bá jọ tọ́lọ̀ nínú ẹ̀ kí ọlọ́run kó gba ní ìbádà fún wa èyí